الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù al-Muharram ìdíra fourteen forty eight ilé ìtòsílẹ̀ di ọjọ́ kejìlá oṣù kẹfà míládì two thousand and twenty six nínú ètò wa. جلسة البصيرة التسواج في كتاب ورد لكنه كتاب التوحيد أقول أنت في باب ما جاء في المصورين أبلغ قليلي ibi tá a نكون fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó gbogbo eléyìí ti ń bẹ sáájú fún tó bí àdébà Muhammad sallallahu alayhi wa sallam ó sì wà lójú ayé ànábì sallallahu alayhi wa sallam ó sẹ́kù lẹ́yìn ànábì wa sallallahu alayhi wa sallam tuntun tó kún àwòrán àbí ẹ̀rọ yà ẹ̀rọ táwọn fi ń ya àwòrán ọmọ èèyàn tún ń di ẹni tó mọ̀nà lọ síbi báwo láti fẹ̀sẹ̀ àti ẹni tó gbẹ̀rẹ̀ àti ẹni tó fọwọ́ ya nǹkan àti ẹni tó lo ẹ̀rọ ìyàwòrán tó náà fi yàwòrán nǹkan tí èyí ní kejì kẹta wọn ṣe òun náà ni pé wọn yí àwòrán nítorí pé èrè àwòrán ni èyí tá a fọwọ́ yà àwòrán ni èyí tá a fẹ̀rọ yà àwòrán ni eléyìí kò ní fún ẹnìkan láǹfààní àti sọ pé nígbà tó bá sọ fún èkíní kejì kẹta àwọn èèyàn yìí pé ayàwòrán ni wọn. a pè ẹni tó ya ilé ní ayàwòrán a pè artist tó fọwọ́ rẹ̀ ya nǹkan sílẹ̀ pé ayàwòrán ni a sì sọ fún ẹni tó lo photography tó náà fi ya àwòrán ìpè àyàwòrán lọ́nà nítorí pé kò sí bá ti ṣe fẹ́ túmọ̀ photographer photographer tẹ́lẹ̀ tiwa ju olùyàwòrán lọ. àwòrán gbàkà méjì ni ó lè jẹ́ pé àwòrán tí wọ́n yà ó bá jẹ́ wọ́n gbẹ́ ó bá jẹ́ wọ́n fọwọ́ yà kò bá sì jẹ́ wípé wọ́n fi ẹ̀rọ yá bákan méjì ni tí wọ́n máa ń fi àwòrán yà sábà wò lápapọ̀ ó lè jẹ́ pé ẹ̀dá tó lúwa dá tó jẹ́ pé ẹ̀mí máa ń bẹ nírú ara rú rẹ̀ ọ̀nì wọ́n yà gẹ́gẹ́ bí káyọ̀ èèyàn ẹranko ẹyẹ ẹja kòkòrò gbogbo àwọn eléyìí àwòrán tí wọn bá yà wọn á sọ pé wọn ya ẹni tí irú rẹ̀ tẹmí máa bẹ lára rẹ̀ tí máa jẹ àgbẹmí wọn yà oríṣi kejì onáìníkà ya nǹkan bọrọ gidi ká yà láwòrán nǹkan bọ́rọ̀ gidi tá a yà láwòrán yìí ó lè jẹ́ bí òkè ó lè jẹ́ bí odò ó lè jẹ́ bí oko ó lè jẹ́ bí sánmà ó lè jẹ́ bí ìlú bí wọ́n ti ṣe kọ́ ilé tó wà nínú ìlú tàbádùgbò láì yàyà má láì yà nǹkan abẹ̀mí má oríṣi ọ̀nà sí fọ́tò pín sínú àwòrán tó bá ya àwòrán nǹkan tí irú rẹ̀ kì í ṣe pé ẹ̀mí máa ń wà lára rẹ̀ bí òkè bí gádà bí sánmà bí ilẹ̀ bí ilé bí ìlú eléyìí òfin ìṣẹ̀ríyà bó tilẹ̀ jẹ́ pé ó pe yíya irú rẹ̀ ní yíya àwòrán ó sì fi ẹni tó yà á ní ayàwòrán ṣùgbọ́n ọ̀sọ́ wípé yíya irú àwọn nǹkan ọ̀dà ẹ̀yà bí ẹ̀yà láwòrán ẹ̀yà títì tíjọba ṣe ẹ̀yà láwòrán ẹ̀yà ilé tẹ fọ́ ẹ̀yà láwòrán ẹ̀yà àwọn aṣọ ilé iṣẹ́ aráńtà ẹ̀yà aláwòrán ẹ̀yà àwọn bàtà tẹ ní fún títà ẹ̀yà aláwòrán ẹ̀yà irú búrẹ́dì tẹ̀ ń ṣe báwo ló ti ṣe rí ẹ̀yà aláwòrán gbogbo eléyìí ṣẹ̀rí ọ̀sán pọ̀ burú. tó bá pé ǹjẹ́ yìí ń lo ọwọ́ oníṣẹ́ǹfì ya àwòrán fúnnu ṣẹ̀rí ọ̀sán pẹ̀ ń ìdá. tó bá yẹ pé búrẹ́dì náà lẹ́ ń gbẹ́ lórí tó bá yẹ pé ilé lẹgbẹ́ lèrè tó bá ṣe pé bàtà lẹgbẹ́ lèrè fìlà lẹgbẹ́ lèrè tí ó kàn ju pé èrè fìlà èrè bàtà lọ tí ìsìnkú àwọn èèyàn ń bọ́ tí ìsìnkú wọn wárí fún tí ìsìnkú wọn jọ́sìn fún kò sí ìjọ burú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni tó bá fọwọ́ lẹ bá fi yá àdúgbò tó yẹ jẹ́ pé photographic ilẹ̀ ti yá kámẹ́rà lẹ́ẹ̀ fi yá tọ́ọ̀dì fotografi kò sí wàhálà bẹ́ẹ̀. ṣùgbọ́n ìdàkejì eléyìí tọrọ wà lórí ẹ̀ onáìníkà ya àwòrán nǹkan tó dé abẹ̀mí tẹ́mi máa bẹ lára irú pàápàá rẹ̀ bí èèyàn bí ẹranko bí ẹyẹ bí ẹja bí kòkòrò aáyán akeke, ejò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò bá jẹ́ pa gbẹ́ léèrè àfọwọ́yà àbáṣe ẹ̀fí ẹ̀rọ ìyàwòrán àfìyà ibi tọrọ wa yìí ṣe pé àwòrán tèèyàn lásán gbogbo àwòrán kẹtẹ́mi máa ń wà lára rẹ̀ sọ́tọ́kàyà. So tọ́tọ́ ká yarú rẹ̀ láwòrán èyí yòówó lè jẹ́ nínú ọ̀nà sáńgbà yàwòrán taligbẹ́lẹ́lẹ́ àti roundabout afẹ́ wá sí lọ́sọ̀ọ́ ká wá yọ àwòrán ẹja ká gbé sáàrin roundabout yìí ìgbà ìlú tí dé yìí o ìlú tá máa pẹja tà ní àwọn afi ẹja àfisàpèjúwe fàlejò tí ò bá mọ kọ́mọ pé òun sọ̀kalẹ̀ sílùú tẹ̀jà ti pọ̀. àwọn afi ẹja ìlérè kò bá jẹ́ pé àmà lálò kò bá jẹ́ bí lálò kò bá jẹ́ rin lálò kò bá jẹ́ ayọ́ lálò ohunkóhun kọ́dà kó ṣe ké láti gbẹ́ ìrí rẹ̀ á ike àti ìyá àwòrán torí pé gbogbo ẹni tó bá rí ẹjọ́ sọ ni pé ẹni tó yàwòrán ẹja yìí ọmọ àyà kọ̀ máa yà. bẹ́ẹ̀ ni ó ṣe ti pẹ́pẹ́ wọ́n láti yá ètò àfọwọ́yà náà àwòrán abẹ̀mí ni ó sì ṣeé ṣe kọjá pé kámẹ́rà wa lálẹ́ kámẹ́rà ó lè jẹ́ pé wọ́n ṣe ọ́dájú gédégbé wípé iṣẹ́ tó máa fi ṣe onáà ní kí wọ́n máa fi yàwòrán it is a camera. àbí kó jẹ́ pé kámẹ́rà kan ṣe papọ̀ mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni ṣùgbọ́n òun náà kámẹ́rà ni nítorí pé ńgbà tí ayé di nǹkan tí wọ́n fẹ́ pé kí nǹkan púpọ̀ dáná ṣe nínú rẹ̀ kọ́ rọrùn fún wa ti tàtẹ̀yìnwá lọ èló di pé wọ́n kó gbogbo nǹkan sára ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó fi di wípé one in thousand ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ tá a bùkátà láti lò láyé tẹ́lẹ̀ a bùkátà àwọn mánìsì tí ẹ̀rọ ti ní ànsẹ̀ láti lọ́ọ́ fẹ́ fi sẹ́lẹ̀tì sẹ́nìtì kí ló fẹ́ fi táàpù sẹ́nìtì gbogbo tẹlẹgíráàmù ìtàkùn kí ló fẹ́ fi ṣe nítorí pé facilities tí wọ́n kó sára ànsẹ̀ ó ti mú wa gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bí èèyàn bá nírú wọn lé gan ó ti fẹ́ dàbí ìgbà tí nǹkan tí èèyàn ní lọ́dọ̀ láti máa fi pìtàkà fáwọn ẹni tí lílo oru rò sójú wọn. ẹnìkẹ́ ẹ̀rọ wa dájú kan ó ṣàkóbá títí ó ṣàkóbá kókó sọ́fẹ̀. láti jẹ́ kí gbogbo àti wà láyé nì lẹ́nu two thousand and two and three gángan tẹ́yìn tẹ́rọ yìí tẹ́ yọjú sí wa nítorí ẹ̀sìn gba lẹ́tà mi lè gbàgbà post office. lẹ́yìn tí àwọn post office gan ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n ń lọ bí sẹ́ni àfi tó bá yẹ kó àwọn transactions mi wà tí wọ́n ti ń ṣe àmọ́ tó bá yẹ pé á fi lẹ́tà ránṣẹ́ àbá lọ sí bọ́ọ̀sì nítorí ẹ̀sìn sanwó bọ́ọ̀sì nǹkan ẹ̀ torí pé àrí lẹ́tà gbà ń bẹ̀ mà kí la tún fẹ́ máa sanwó bọ́ọ̀sì kí ló sì fa gbogbo àkóbá yìí ẹ̀rọ tá à ń gbé ka yìí. ó ní gbogbo ń tọ́ bá fẹ́ ṣe ó ti gbàgbẹ́ yọ̀ràn àwọn àwọn tó fẹ́ fi ránṣẹ́ ó tún fi ó tún fi ránṣẹ́ lọ́nà tó ti pé àwọn àwọn èyí ọ̀hàn gbangba ju ti tẹ́lẹ̀ lọ. bó o ṣe ń fi ránṣẹ́ níṣẹ́jú àyà lọ níṣẹ́ náà rí níbikíbi tó wà láyé gbogbo bó lè kó dínà. náà lọ́ọ́ fa ni wọ́n tún fi kí àwòrán ẹ̀rọ ìyàwòrán wọ́n tún fi bọ́nú ẹ̀rọ ọ̀bánisọ̀. Al-Islam òfin rẹ̀ ó dá lórí pípọ̀ tọ́ kárí àwòrán abẹ̀mí ọ̀nà yóò wà lè gbà láti yá ó ti gbà gbẹ léèrè ó ti gbà fọwọ́ yá ó ti gbà fẹ̀rọ yá islam ní tó bá ti jẹ́ àwòrán afẹ̀mí òun ṣe yíyarú rẹ̀ léèwọ̀ kí ló wá dé ọ̀rọ̀ tẹ̀ wọ́n yìí ńlá ń sọ bí báwo lẹ́ ti tẹ ọwọ́ àìsàn ọ̀dẹ́ lọ́kàn ṣoṣo nínú ìjọ kí ló wá mú wa máa fi ọ̀rọ̀ àyàwòrán àyàwòrán bọ́nú olùkíra báyìí àwọn olùmọ́pẹ̀sì wọ́n ní ìdí tí wọ́n fi kí bọ́ ọmọ síláì onídìí ń ké kárí àwòrán ọ̀nà yòówù wọ́n gbà yá nínú àlàyé tá a ti ṣe o sábàbí kan ni o nínú àwọn sábàbí tó máa ń mú kí ìṣẹ̀bọ̀ sí Allah kọ́ wáyé ẹ̀yìn sì mọ̀ pé tẹ̀wọ̀n ìdí dá dúró gedegbe ká solúwa lọ́kàn nínú ìjọsìn àtòjìjẹ́ rẹ̀ onáà ní ká fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn wọ́n á ní fọ́tò tẹ́rì yẹn sábà kíkà ni nínú àwọn sábà yìí tí máa fa káfí ẹnìkan sọ̀rọ̀ fún Allah nínú ìjọ. ìsìláàmù kọ̀kọ́ aburú fún wa lásán ṣùgbọ́n tó kọ nǹkan tó lè fani lọ sídìí kátàbúrú. fọ́tò nítorí pé yóò jẹ́ okùnfà fún wa láti kó sínú aburú láti ṣe ní tí ọ̀tọ̀. n'otu tíṣẹ̀rí àti sọ pé òun ṣe léwọ̀. torí di eléyìí a rí i pé àwọn àhàdì àwọn ni wọ́n wá látọ̀gà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam eléyìí àwọn oníṣẹ́ra tó kójọ fún wa níbí eléyìí tó ṣe pé فجسر حديث إذا هو نوت بالصحيحات صحيح البخاري أتي صحيح مسلم أتواتر سنن يجي يعني سنن أبي داوود سنن النسائي الترمذي أتي بن لماذا أتي بن في الموصى في ما هو مالك أتي مسند في ما هو أحمد أتي أواتر بالمسانيد مسند آه، أبي داوود الطيالسي بطنا أتي مسند أبي يعلى àtàwọn tíra àlùmùsọ̀nàfà mùsọ̀nàfò ibnu abi shayba àti mùsọ̀nàfò abdulrazak sanaani gbogbo àwọn tíra yìí iná ẹlẹ́gbà nínú wọn ní kí wọ́n ṣe àkójọpọ̀ àwọn àhàdì tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam nípa tọ́jẹ́ máa ń tà sọ lónìí tó ní ṣe pẹ̀lú àwòrán yíyà. Ṣé bá lọ sínú Sahihu Muslim? ẹ gbà pé ìmáàmù anáwáwí rahimahullah wọn sọ ọ̀rọ̀ tó pọ̀ níbi àwọn àhàdé tí ìmáàmù muslim tó gbà wá lórí ẹmọ yàwó wọn sunjú abẹ́ kò débi wípé wọ́n kan àwọn èèyàn ní pẹ́tẹ́lẹ́ kí ẹ fi lè bá a mọ̀ pé wọn yọ kápò. débi tó gbogbo àwọn olùmọ̀ tí wọ́n dé lẹ́yìn tí wọ́n kọ síra tí wọ́n dé bí mẹ́yà fọ́tò ọ̀rọ̀ ìmọ̀mù náwó wì ọ̀gbẹ́ nu tó ní kálukú máa ń kó tí wọ́n dà sínú síra torí pé ọ̀rọ̀ tí ò sí wà dànù. bẹ́ẹ̀ bá wo síra alkabẹ́ẹ̀ ní alimami zahabi rahimahullah ẹ̀ rí i pé ọ̀kan nínú àwọn kabẹ́ẹ̀ rẹ̀ ọ̀kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ìní alimami zahabi ló pe káyà fọ́tò ó sì ṣàlàyé ti ẹ̀ náà yéké gẹ́gẹ́ bí alimami nawawi bó ti ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ wípé ọ̀yọ́ orí ti kàn sílẹ̀ gbogbo àwòrán àwòrán yìí bẹ́ẹ̀ náà láàyè ibùnú ibùnú láàyè alìhẹ́yìntánì nínú túrọ̀ rẹ̀ náà ẹ̀zẹ̀wájú. الزواجر òun náà tó ka káyà fọ́tò tó kẹ̀bí ọ̀tún mi nà sàbà ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá. tó kí àṣejù ìnímọ̀ ìyá fọ́tò ni àbí ìfẹ́ sọ ìgbésí ayé dèlé máwọn èèyàn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ òfin ṣẹ̀rí àní ọ̀tọ̀ ní kí n mọ̀ nǹkan ní kí òfin ṣẹ̀rí àní ti ṣe wí nìí ọwọ́ àkùsọ wọn pé tí mo ń tẹ̀lé àbí ń tẹ̀lé ìgbàláyè kò gbọdọ̀ sí fún mi láti kàn dúró ní dúró alátakò fún nǹkan tó lu abá ṣe lófin torí kéèmì rí pé kò bá mi láàbù mo gbà kí bó ti ṣiṣẹ́ sọnù ǹjẹ́ mo wá ń tẹ̀lé nǹkan mìíràn oríṣi méjì lọ́wọ́ àwọn adìyẹ wa báwọn tó gbà pé bó ṣe rí nù tó ti ń tẹ̀lé mo gba pé kó ṣe rí nu àmọ́ ìṣẹ̀lẹ̀ tẹ̀wọ̀n kọ́ ọ̀ràn kan dínkù ìgbà pé kó ṣe rí nu ìṣìṣẹ̀lẹ̀ ọ̀ràn di méjì mo gba pé kó ṣe rí nu mo ti ń tẹ̀lé bó kò ṣẹlẹ̀ àti ṣe mú wa òòrè di méjì torí ẹ ẹ jẹ́ ká jọ wò wọ̀ wọ́n ní à ń yàwòrán ẹ̀ sì màníìsì títa bá sọ pé wọ́n yàwòrán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti sọ síwájú bákan mẹ́ta ni wọ́n gbẹ́ léèrè wọ́n fọwọ́ yà wọ́n fẹ̀rọ yàwòrán yà wọ́n ní àwòrán yíyà òun ló ṣe sábàbí àkọ́kọ́ èsì nǹkan ní ìṣorogún fún Allah nínú ìjọsìn lókè pẹ̀lú àwòrán yíyà òun ló jẹ́ sábàbí àkọ́kọ́ fún ìsìn nǹkan ṣorogún fún Allah nínú ìjọsìn gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ táwọn èèyàn lẹ́bi náà alayhi salam àwọn èèyàn Ànábì Nuhu alayhi salam wọ́n jẹ́ àwọn ẹni tó ṣe wípé àwọn èèyàn márùn kan bẹ láàrin wa tí wọ́n jẹ́ ẹni ire tí wọ́n jẹ́ ẹni tó ṣe é mú yan gà láwùjọ ọmọ èèyàn. àwọn èèyàn yìí àwọn náà ni Wadda àti Suwaa àti Ya'uqa àti Yaghutha àti Nasra àwọn márùn-ún yìí wọ́n jẹ́ ẹni ire àwọn ẹni pàtàkì. àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn láwùjọ wọn àwọn èèyàn yìí wọn á kò ṣẹlẹ̀ kú lọ́kọ̀ọ̀kan wọn ti kú tán àwọn èèyàn wọn kò wọn lọ́rùn láti gba wípé àwọn ò rí àwọn èèyàn yìí má láàrin àwọn ó dojú àlárùn ó dojú ọrùn tó wọn yìí káwọn tó ìrònú tó ní wọn kó dò ẹ̀ṣẹ̀ ìpọ́n ó fi wá ya ọ̀yà sí wọn lọ́pọlọ wípé ọgbọ́n kì í tán láyé káwọn alọ́sáàtì ilé ọ̀rọ̀ nítorí wọ́n fẹ́ ṣe olóògbé káwọn ẹni tó kù yìí ẹ̀yà àwòrán wọn ẹgbẹ́ wọn léèrè ẹgbẹ́ wọn léèrè kẹ̀sì kó àwọn eré yìí kẹ̀sì sílé àjọ yín níbi tẹ́ẹ̀tì máa ń ṣe àpérò tẹ́ẹ̀tì máa ń ṣe àpéjọ lọ́nà tí ó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá wà nílé àjọ tẹ́ ẹ wà nílé àpérò ẹ ò ní máa rí wọn àwòrán wọn táà rí yóò máa tù yín nínú yóò máa dé ìbànújẹ́ yín kù kò sì ní jẹ́ pé wọ́n lọ ládọ́tà wọ́n gbẹ́rì wọn wọ́n sì kó sí ilé ìpàdé yìí. wọ́n rí àwọn eré o àwọn ẹni tó gbèrè tí wọ́n yí àwòrán àwọn ẹni tí wọ́n ti kú àwọn òkú káàkà tí wọ́n tẹ̀sẹ̀ máa ronú sí ìdáhùn ìbéèrè kí ló mú yín gbèrè àwọn èèyàn wọ̀nyí oníkálukú wọn la wọn kálíbà máa tó yẹ ká gbàgbé bẹ́ẹ̀ báyìí ìgbà tí wọ́n ti ké gbéregbé tẹ́gbéregbé tí wọ́n gbàgbé mà wọ́n padà bẹ̀rẹ̀ sí jọ́sìn fún àwọn èrè mára wọn lẹ́yìn tí egbéregbé tẹ́gbéregbé tí wọ́n gbàgbé mà nǹkan méjì ń ṣẹlẹ̀ ọjọ́ lọ kò sí màmá wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún wọn àwòrán oní sábàbí ìṣẹ̀bọ̀sí Allah alákọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ lókè pẹ̀. Tòdúbò ti ṣẹlẹ̀ nínú ẹgbà wọn tí Abdullahi bin Abdul ọdún yẹn wà wà ní fúnra tó fún wa nírò. Ó ní lẹ́yìn ìgbà tó gbèrègbè tó gbèrègbè àṣetọ́nù tó padà wá. Títí àṣetọ́nù bá fẹ́ sìn lọ́nà. Òkúkú ní wá pẹ̀lú òhórí rẹ̀. Yọ̀wọ̀ aláwòrán ó ti pẹ̀ ní jáàmù kó náà nì lẹ́yìn bó ṣe yọ sí Abu Hurairah radiyallahu anhu níbi tó ti ní kí Abu Hurairah kọ́ máa sọ zakati táwọn èèyàn ń kó wa tí wọ́n ń kó síbi kan ní mọ́ṣáláṣí tẹ̀sí sọ́ni ti wá ní àwòrán bàbá arúgbó ẹ̀mí ebi ń pa tẹ̀sí máa wá jí nínú owó zakati tí Abu Hurairah mú wọ́n ní kí Abu Hurairah tó sàánú bàbá arúgbó ẹni tí wọ́n ń jẹ́ kébi ń pa dáàkùn bòmí láti dábò hòrẹ́rà sílẹ̀ tẹ́lẹ̀ mi sọ̀rọ̀ láàyè sẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbò hòrẹ́rà láàárọ̀ ọjọ́ kejì bọ́ọ̀lù àlejò tó wá bọ ọ̀pọ̀ ìyàwó hòrẹ́rà lẹ́nu ànábì òsín bẹ òsín tó ànábì sọ̀rọ̀ láàbọ̀ àríyí wa lè sẹ́lẹ̀ àmọ́lú àwọn sọ fánàbì nǹkan tó ṣe wípé kò sẹ́nìkan tí ó sọ fáwọn ànábì tó wá ń ní oṣù dídọ́ kejì ó tún padà dé àbó òhùrẹ́ ìlà tọ́ra mú ó wá ní kọ́mọ́ tuntun láti rí òun ti àní nǹkan kan tó wọ́n fi ṣe láǹfààní àbẹ́ àní nǹkan mẹ́ ó tó máa ṣèyàn láǹfààní wà bàtẹnijẹ́ àbàtẹnijẹ́ láyé àbàtẹnijẹ́ láyé kéyàwó àkàràmọ́kọ́mọ́wá ó wá ní wọ́n àbó òhùrẹ́ ìlà ní nǹkan tó fi máa wá sọ fúnra rẹ̀ níbi aburú àṣẹ fáwọn ọ̀nà ìṣìlọ́gbà wọn lọ ṣẹ fáwọn torí pé òpinra rẹ̀ ló kọ ẹ mọ̀ pé kéèkì ìpera rẹ̀ lórúkọ àti èrè ìpera rẹ̀ lásìmú ó sì wọ́n wọ bàbá arúgbó dáná òní sànú arúgbó wọ́n náà sànú arúgbó torí kí wọ́n náà fẹ́ dàgbà òní tẹ́ káwọn yóò hùwọ̀ dájú sí wọn náà àkàràmọ̀ kó mọ̀ mọ́ wọ́n á lò ń kọ́ ní àyàtọ̀ kùrìsì yóò máa jẹ́ sọ fún ọ tó sùn ká àyàtọ̀ kùrìsì abẹ́rẹ́ ìbílíìsì ìbílíìsì dáhùn sí àyàtọ̀ kùrìsì agbára wọn ká ọwọ́ akọ Abu Hurairah ìgbà tí Abu Hurairah àwọn akótóró fanabi sallallahu alaihi wasallam oní padà kọta wa huwa kadhub òdodo lọ sọ fún ọ àwọn ọ̀nà onírọ́ púpọ̀ ọ̀gá onírọ́ púpọ̀ akramakumullah ẹwà mọ̀nà tó gbé wa lẹ́yìn mọ ibà ètò ìtọ́jú ti yọ sẹ́yìn náà níbi àwọn àpérò yín tó ti kọ́ yín lọ́gbọ́n tó ti kọ́ yín létí òfò tó ti sìn yín lọ́yà ẹ̀ka ọ̀pẹ̀lẹ̀pẹ̀ bàbá wọn àdúgbò yín gbé tàbí ọmọ ń lòyìn gbogbo ará àdúrà náà dàbọ̀ ojú kájú ẹ̀mẹ́rin ní bẹ́ẹ̀ mi tẹ́lẹ̀ náà bàbá kan wá wá ó ní àtọ̀rìn wá lọ òun lè kọjá lọ lè kọjá lọ bó àbí ìbílí. nígbà tí dákọ̀ rẹ̀ báyìí pé ó wọ́n ti máa ń bí. wọn kò bẹ́ẹ̀ ìbílí bá àwọn èèyàn yìí ó ní sẹ́ máa ń ọmọ bàbá ó ní tẹ̀sí máa ń tọ́ pàtàkì kó sílé àjọ ilé ìpàdé wọ́n ní kò yá wọn ní táwọn bàbá yín ṣe rẹ̀. tó tẹ̀sí máa pé bàbá mi bàbá mi ẹ̀yin sọ máa lè lọ́kọ̀ owó na. lé bàbá rẹ̀ ló mọ́kànlọ́kọ̀ ala ala atharihim muqtadun orí bákan náà báwọn bàbá wa orí pa wọn náà máa ṣẹ́bi ló mọ́kànlọ́pọ̀ sí nà nígbà tó ṣẹ̀ṣẹ̀ bọ́ọ̀lù àti mọ̀ kọjá àmọ́ àti gbọ́ àti gbọ́ kó wọ́n lọ bàbá rẹ bàbá rẹ sì lọ lórí tọ̀ríkọ̀ bàbá rẹ lọ dágbáwéyà nílẹ̀ bàbá rẹ lọ kọ́kọ́ fún ọ̀sà yìí rẹ omi ní àdánù ni ìwọ́n ti jẹ́ ti àdánù ni ó lè nítorí pé ìtẹ́wà lábẹ́ àti gbọ́ ni pé tẹ̀sọ́ máa lè lọ́mọ yìí. wọ́n wá ń láyà ọ̀tà kò tí bàbá rẹ̀ ṣe lẹ́sìn bàbá náà bí bàbá wọn. bàbá ẹ̀kọ́ ni tí ò fi ṣe takò. bàbá mọ̀lẹ́kà ni mọ̀lẹ́kà tó ga lọ́lá jòbìrì lọ àárín ìṣẹ̀lẹ̀ tẹ́ni bàbá ń bàbá mi bàbá mi náà ló mọ́kànlọ́pọ̀ sí náà. torí di eléyìí bí wọ́n ti gbárùn wọn bẹ̀rẹ̀ sí ní bọ àwọn òṣàmárà àwọn sábà bínú tó lọ àfi gbé ànábì níwọ̀ alayhi salam àbílẹ̀. bó wọ́n ti gbà wọ́n lọ́wọ́ àwọn sàyè. torí pé èrè lèrè máa jẹ́ èrè kìí di òrìṣà ó dìgbà tí wọ́n bá ń bọ́. ẹgbẹ́ náà lè dé lárúbáwá sọ tẹ bá gbẹ́ èrè kalẹ̀ orúkọ rẹ̀ jẹ́ fánà. tó bá ti di pé ó sìn ó ti di wọ́tẹ̀lì lédè tiwa náà ni ò bá tó bá gbé ère kalẹ̀ ère ni tó bá ti di pé wọ́n gbọ́ ó di kí ni òrìṣà torí di eléyìí tẹ́lẹ̀ ìbá yé wa sábà bínú ọ̀kan nu sábà bínú Ànábì wa Ibrahim aleyhi salam àwọn ẹni tí olúwa rárá bàbá wa Ibrahim aleyhi salam sí àwọn náà jẹ́ abọ́gibọ̀ pẹ̀ kí kàn ṣe kí ìdáná kìí ṣe pẹ̀sán lè fi táfi lè ṣe ọ̀nà àbí táfi lè mọ búlọ̀ọ̀ igi tí wọ́n gbẹ́ tí a máa sọ pé abọ́gibọ̀ pẹ̀ ìtumọ̀ rẹ̀ wọ́n ń sọ kéde olè kúrú ni ìyẹn ni pé àwọn ẹni tí ń bọ igi tá a gbẹ́ léèrè àwọn ẹni tí ń bọ ìpẹ̀ tá a gbẹ́ léèrè tó dóòtà. nítorí pé bàtà àwọn tí ń ṣèdè bá ń ṣèdè àwọn ọmọ òwò fáwọn ẹni táwọn ń bá ṣèdè àwọn náà gbèdè ní pé abọ́ bíbọ̀ ọ̀pẹ̀ ìyẹn igi tá a gbẹ́ léèrè èpẹ̀ tá a gbẹ́ léèrè fọwọ́ tàtàrà bẹ́ẹ̀ tó di òòṣà torí abọ́ ọ̀ṣà làwọn èèyàn anábì Ibrahim alayhi salam anábì Ibrahim alayhi salam àwọn náà ti ń bi wọn ike ma hadhihi tamathil allati antum laha aakifun wọn bàbá mi kí ni àwọn òòṣà wọ̀nyí tí gbogbo ni wọ́n gbẹ síwájú rẹ̀ yìí tẹ́ǹtì wọ́n ní bẹ́ẹ̀ là á bí ni bẹ́ẹ̀ là á bí ni bá a ti bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe nù. àfẹ́rí kẹ́yìn àtàwọn bàbá yẹn inú ànulẹ̀ wa igi igi lásán tẹ́ gbé orí fún tẹ́ gbé ojú fún tẹ́ gbé ìtè fún tẹ́ gbé imú fún tẹ́ gbé kùn fún tẹ́ gbé ọrùn fún tẹ́ gbé ká fún tẹ́ gbé tẹ̀ fún kí ni tó lè ṣe. olùwàdà fún un má pa wá láàka ẹ̀. Bẹ́ẹ̀ tí àwọn èèyàn bá ń ṣẹbọ, àwọn ọmọ àrùn fẹ́ bú àwọn ni, ojoojú ọ̀rọ̀ ni pé wọ́n ṣe láàka ẹ̀. Iṣẹ́ ọ̀bá ti ṣe láàka ẹ̀, àìgbàgbọ́ ni ó ti bí ọpọlọ wa. Níjọ́ tí wọ́n tó ṣe láàka ẹ̀, oníjọ́ tó bá gba ìfúlà. Àwọn náà rí rẹ̀ ṣẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ṣe rí rà. Ṣé Allah ẹ̀ ń bọ́ bí ẹ̀ ń bọ́ pẹ̀? Igi yóò ríra igi yóò gbọ́n igi yóò lè já kankan ṣe fúnra rẹ̀ ambosibosi yóò ṣe kankan fẹ́yìn tẹ́wárí ambọ́jẹ́ ambọ́pẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ tí anabi Ibrahim aleyhi salam tó ń pin àkíyèsí àwọn èèyàn yìí wọ́n kọ̀ láti gbọ́ wọ́n kọ̀ láti gbà títí tí anabi Ibrahim tó fi wò pé mo wá ọ̀rọ̀ tí mò ń sọ fún wa látẹ̀ wọn ò gbé ẹ jẹ́ kí n ṣe é pẹ̀lú ọwọ́ kó fi mọ̀ pé tí mo rí òótọ́ ni aláwọ̀ adi yóò lè ṣe nǹkan kan fún yín àwọn gan aláwọ̀ ò lè dáàbò bóra wọn ẹ bá dàbí rọ ó ti jẹ́ àpéjọ wọn wọn ní káàdì Ibrahim náà kà lọ ó lè ṣe ní ìsàkéyè wọn ní màá ń sàárẹ ọ̀sàárẹ o ọ̀sàárẹ o ọ̀nàmì Ibrahim wí bẹ́ẹ̀ nítorí pọ́nlé bá jẹ́ pé wọ́n lọ wọ́n fi ilẹ̀ ọ̀nàmì Ibrahim ti wá wá àkẹ́tọ̀ dáa wọ́n wá bọ́ sí gbogbo ibi táwọn òòṣà wà wọ́n ti ṣe gbogbo òòṣà lọ́sẹ̀ gbogbo àwọn òòṣà kúgbèkúgbè gbogbo wọn lọ́gbà lọ́gbà àti látàrí ọ̀sà gbogbo wọn kalẹ̀ lọ wọ́n mọ̀ kọ́ yẹ ó kéré jù ó kéré jù kápẹ́ wọn ò lè gbára wọn lẹ̀ ó kéré jù ẹ̀ka ni wọ́n sọ ẹgbàá wọn àwọn ẹ̀ka ọ̀sẹ̀ lónìí o ẹnìkan ẹni tó fọwọ́ ẹlọ́pàá ló fi wá lẹ̀ o. ọ̀wọ́ ẹ̀fọ́ gbogbo nǹkan dákẹ́ ni tẹ́ ẹ bá gbóhùn kankan ohun àti ànábì Ibrahim. pé nígbà tá a bá ṣe àwọn òòṣà wọn tá a gé wọn kúmakúma tá a pọ́n wọn jákèjáké bóyá tó bá padà dé àwọn náà ṣe làákàyè lónìí wípé táwọn ní fáwọn àti bó ti ṣe rí gan-an. lóòótọ́ ẹ dàpọ̀ kí ni wọ́n pàdánù wọ́n pàdánù kankan náà igi bá a kọ́gi bá a kọ́gi igi náà ni kí wọ́n máa jẹ kìí ṣe bí èèyàn nítorí pé bá jẹ èèyàn ni wọn ò ní bú ọ láti kọjá kù nínú kó kú àbí kò tó wà lọ́sítù àwọn eléyìí ni nígbà wọn ń ta àwọn owó òkè ó túmọ̀ sí pé kò dùn wọn torí pé nǹkan kọ́rọ́ gidi ni àwọn gbẹ́ fúnra ara wọn kọ́ ọ̀ bí nǹkan bá dùn bí nǹkan bá korò bí nǹkan bá jẹ́ gbádùn bí nǹkan bá jẹ́ yà wọ́n mọ̀. Ìdè tí wọ́n wá dé, wọ́n ní ta ló fi ojú àwọn olúwa wa rí ìmọ̀ báyìí. Ẹ ẹ̀gbọ́n ọ̀rọ̀ wọ̀n àwọn olúwa wọn. <laughs> Wọ́n á ní agbọ́ ọmọkùnrin kan ọ̀ tí máa sọ̀rọ̀ wọn láì dáa ìkọ́ ọdún lẹ́kọ̀ọ́ Ibrahim. Wọ́n pè ní Ibrahim. Àbúkọ rẹ̀ ni torí pé tán bá fẹ́ sẹ́yìn wọ́n sèse fáwọn ọmọ ni. báwo ọmọ kan wọn ní Ibrahim ní jẹ́ wọ́n bá ti lọ mú anabi Ibrahim alayhi salam tí wọ́n lọ fojú àwọn olúwa wa rí ìmọ̀ báyìí ọlọ́gà wọn ni ọ̀dà kéèyàn ọgbọ́n o ọ̀dà kéèyàn ọgbọ́n torí pé tí wọ́n pa anabi Ibrahim fọ́ wọn sani ọ̀rọ̀ wọn ní nítumọ̀ àwọn náà ní ẹbí ah, ọ̀gá wọn tẹ̀yẹ́ tẹ́ ẹgbẹ́ tó bí ọ̀gá ọ̀ tó ń rí gbọ̀gbọ̀rẹ̀ dáadáa òun wọ́n sẹ̀yìn wọ́n sẹ̀yìn náà tiẹ̀ wá gbọ́ tó bá gbọ́ àgbọ́ kó wọ́n ti gbàjarì kí ẹ gbà wá ní àbá lọ làjà ẹ tó nìkan fún wa kó adúrú àwọn òòsà yìí àbílẹ̀ rẹ̀ ọlọ́run jẹ́ kó wò ní ṣé bí kọ́mọ́tò wá sí ìbínú rẹ̀ wá sọ́dọ̀ sí yín náà àwọn èyí tí wọ́n kọ́ ni ẹbílẹ̀ rẹ̀ tó bá tún wọn lẹ́nu tí wọ́n máa sọ̀rọ̀ ọ̀nà ni àwọn náà mọ̀ fáwọn eléyìí sọ̀rọ̀ kókó dáná bí Ibrahim fẹ́ mú jáde ìdí ìsọ̀rọ̀ tí ó lè dá kẹkẹtì fúnra rẹ̀ ó ti wá gbọdọ̀ jẹ́ kó ní ọgbà yín la àwòrán náà ẹ dákun ẹ wo òye ọpọlọ àti ìmà tá máa fi gbẹ̀rẹ̀ kékeré o wàlúwàbí kékeré wọ́n gbẹ̀rẹ̀ ẹsẹ̀ pé àá abóyin níbi tí wọ́n gbẹ̀dẹ̀ tẹ̀lọ́wọ́ ìlọsíwájú wa bá gbígbẹ̀rì lónìí wọn ò fọwọ́ gbèrè máa ọ̀ wọn ò fọwọ́ gbèrè máa ìwọ tó ń ya photography tó sọ pé just press a button bẹ́ẹ̀ náà ní èrè lónìí igi lẹ́gbẹ̀ẹ́ sínú engine ẹ wá fi àwòrán tẹ fẹ́ yà photography rẹ̀ ẹ fi sínú engine yẹn ẹ wá tẹ button yóò bá ń gbé jáde tábàánà kí ẹ jẹ́ kó ṣe rí. eléyìí náà ọ̀fọ́ ọgbẹ́ ẹ mọ̀ fáwọn ẹni tí wọ́n ń gbẹ́ èrè tẹ́lẹ̀ wọ́n lè fi ọdún kan lórí èrè kan olùkọ́ àbáwọ̀ lóyún ebú ebú rẹ̀ náà wà ya bàbá ọdẹ kan tó fi láàrin lọ sẹ́yìn dóró ó sì gbé ọfà lọ́wọ́ ó tún mú ìdá lọ́wọ́ báyìí ike ọdẹ ìlú yín nù lọ́dẹ ìlú yín nù <laughs> àbí igi tí wọ́n gbẹ́ lọ́dẹ àkàràkùnmùwà ẹ wọ́rú òye tí wọ́n ní ẹ wọ́rú làákàyè tí wọ́n ti ń gbẹ ẹ̀yìn tí ń lò sí nǹkan mi ẹ̀yìn tí ń lò sí tó wúlò subhanallah irú ẹ̀ náà ló tún ṣẹlẹ̀ sáwọn ọmọ Israẹli àwọn ọmọ Israẹli yẹn wọ́n ní agídí bàjẹ́ wọ́n sì ń bẹ nínú àwọn alágbẹ̀rùgbárí tí wọ́n ń bẹ nínú àwọn ọ̀gá fáwọn alágbẹ̀rùgbárí ayé gbogbo olùwẹ̀ lẹ́sẹ̀ àwọn ará ànábì Musa àríhì sẹ́dáàmù sí wọn. àwọn àmì ńláńlá tẹ̀lẹ̀ tí ìyẹn fi máa gbá àmọ̀ pé báàrí àmọ́ báàrí àwọ̀ àdàmà torí àwọn àpẹẹrẹ àtàwọn àmì yìí ẹlòmíì ò ríru rẹ̀ rí tó fi gba àwọ̀ àwògbọ̀ ọmọ àwọn anìkọ́ tẹ̀lẹ̀ wájú sí wọn. tá a bá tẹ̀ ma lórí ìtòkó tóbi la lẹ́dàá aṣọ fún ẹ̀mẹ́bí Musa àríyí sẹ́lẹ̀ nítorí kọ̀ọ̀kan owó rẹ̀ ti ná òkun tí òkun sì pín sí ọ̀nà méjì lọ́tọ̀ọ̀tọ̀ tí gbogbo ìpín kọ̀ọ̀kan tó dàgbẹ́ sí òkè ńlá tí omi kọ̀ọ̀kan látara rẹ̀ dípò fáwọn abẹ̀rù pé ó lè sáré mọ́ wa. wọ́n ti kọjá wọ́n sọdá sí òdì kejì tìrọ̀ àwọn náà fẹ́ jẹun pé báwo lọ́bọ́ sórí gan-an dínà sí òsè ọyá ẹ̀yin náà rọwọ àti wọn rọwọ kú ni lójú wọn kò láwọn náà tẹ ń wò pé ta ló lè mú fìlà àwọn nàjà ó sì parẹ́ lójú wọn wọn rí báyìí sẹ́gbọ̀n tó gbogbo nǹkan kí ló lè kú fún yà alìmà ti Allahu akbar síbẹ̀síbẹ̀ kí ẹ máa wo àwọn alágídí burúkú wọ̀nyí wọ́n sọdá tó ti kejì wọ́n wá bá àwọn èèyàn kan tó ṣe kí wọ́n gan síbi àwọn òòṣà wọn tí wọ́n ń bọ wọ́n sọ fún ọsọfà nàbí musa alayhi salam ij'al lana alihatan ij'al lana ilahan kama lahum aliha báwọn náà wọ́n sàkàn o táwọn náà máa bọ̀ o báwọn ilé ìtìsí ló sà la ilaha illallah. ẹlẹ́wọ̀n wa dúró àmì adúró àmì adúró àmì ṣé asánlásán ní ṣe gbogbo nǹkan yìí ni ṣé báwa ti rí kò sí ni. àwọn tó bá tẹ́lẹ̀ àwọn àgbà òsí láyé nítorí pé àárẹ̀ mi wá rí. báyìí àwọn ọmọ Ísírẹ́lì olúwa ní kí ànábì Musa àlejò sẹlẹ̀ kó wá síbi títí máa bá Allah sọ̀rọ̀ jẹ́jẹ́ ní òkè ọkọ̀ fún ọgbàjọ́ ọlọ́run tó fọjọ́ mẹ́wàá fún ó di ogójì ọjọ́ ṣùgbọ́n sí ìyàlẹ́nu sàmìrì àsàmìrì ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn anábì musa ni ẹ̀ṣẹ̀tàn ni lò ẹ̀ṣẹ̀tàn ni lò ọgbẹ́rì ògèdèǹgbè màlúù fún àwọn ọmọ Israẹli síbẹ̀ tí gbọ́dọ̀ tọrọ nígbà tá a sọdọ òkun wọn musa báwa náà wọ ọta kan tá a máa bọ gẹ́gẹ́ bí àwọn ilé ìtìsẹ lóòótá olúwa tá a sì yẹ kárí ó yẹ kárí báyìí báyìí ẹẹrí ń gbà ńlá o ọ̀sà ìdá o àmọ́ pàtí ẹ rí àwọn ọ̀sẹ́ bọ́ ẹ̀yìn àwọn àwọn akọ́ bá ní wọ́ọ̀tà kan tẹ́ máa bọ̀. Ànábì Musa alayhi salam kó dé sàmìrì òun ti bá wọn gbẹ́ ère ògèdèǹgbè màlúù olórí ayéni mútọ̀ kẹ́kẹ́ dá a ní mútà ń gbé pamọ́ sí i ni tó bá ti wá fọwọ́ kan ọmọ màlúù tọgbẹ́ lóore yóò fi mú ọ olùwà olùwà ayéni sọ̀rọ̀ olùwà ayéni sọ̀rọ̀ mú kí ló wí. A'udhu billahi minash shaitanir rajim báyìí anabi musa aleyhi salam olúwa sọ fún pé sáàmì ríyù ti ṣe àwọn èèyàn rẹ̀ lọ́nà anabi musa gbọ́ gbà tó dé ọba yìí pé ó rí bẹ́ẹ̀ yóò ṣe pé kò gbólú agbọ́ wọ́n máa ń ọ̀ṣùdọ́kùn mi náà wọ́n ọ̀dẹ̀ àdìyíta táwọn ọ̀rọ̀ náà jó dododo ọlọ́run ṣùgbọ́n àdìsá nàbì muhammed sallallahu alaihi wasallam rí sí imaamu ahmed tó gbé jáde àti àwọn míì ànábì ní laysa al-khabaru kal-mu'ayana ìròyìn ọ̀tá fojúbà. nígbà tí ànábì wa bàbá wa ibrahim aleyhi salam wa idh qala ibrahim rabbi arini kayfa tahyi al-mawta. ẹ̀rọ wọn létí nípa àgbàdo ànábì ibrahim aleyhi salam. ó sọ pé wọ́n lù àmì ìhàmí báwo ló ti ṣe jẹ́ àwọn òkú àtàwọn ìmọ̀ràn ọ̀gbàgbọ́ kó ní ojú òkú. ọgbàgbọ́ ara ń tólú ayé kọ́ máa pèpè lọ sí ìdílé náà nípa ọ̀kù àgbẹ̀ wà ní àtẹ̀tì òfun wa ọmọ náà lọ ọ̀la ọmọ àdìjẹ́ náà wà jẹ́ nà. olùwàwà ọ̀dà ọ̀hún ẹ̀ tó pé ọ̀gbàgbọ́ pa jókòó ni ọ̀dà bẹ́lẹ̀ kẹsì hàmí báwo lẹ́sẹ̀ jí òkú ọkàn mi ò lè balẹ̀. Allahu akbar. Nígbà tí ànábì Musa dé, tọ́ba pé lóòótọ́ àwọn èèyàn ohun yìí wọ́n ti ń bọ ògèdèǹgbé màlúù wà alùpàlù àlùwà wà láà tẹ̀wúrátà tó lóra fún ọ̀sọ̀rù lẹ́nu. Ó ti gbàgbọ́ láti gbà tí àwọn ọ̀sán fún ṣùgbọ́n ìròyìn kọ́ kọ̀tà kò dùbà wọn á níbò ló ti gbẹ tí o fi jẹ́ pé ògèdè ń gbé màálù yẹn ń dún ṣé mo fẹ́ mi sí máa ń ta àwọn ọ̀sẹ̀ bọ́ jẹ mi. ike a ẹni ju lásán náà bọ ẹni pẹ̀ lásán náà bọ bẹ́ẹ̀ ni igi lásán ti pẹ̀ lọ́ bọ ẹ̀ ti là káyà. wọn á lọ da igi àti ìfẹ̀sùn lè sọ̀rọ̀ àwọn ṣètò tó ọgbọ́n yìí bàtà wọn bẹ́ẹ̀ ṣètò dé di kan bàbá ló gbogbo sọ̀rọ̀ olùgbòòrò ṣéjìlẹ̀ pọ̀lẹ́ ọmọ tí òun ògùn pè lẹ́kọ̀ọ́ àbẹ́rẹ́ rí nǹkan náà àwọn ọmọ pàǹjànú nù torí pé kò sóò pàkẹ́ tí wọ́n ń bọ láyé àti pàǹjànú ọgbà àtẹ̀jọ́kọ̀ mọ́tàlẹ́ bí sọ̀rọ̀ wà hàn àríwá ní sẹ́lẹ̀ tó ní talẹ́ ní náà tí ó lọ bá mi wú òun sá mànáàtà tí ó wú tégbòtégbò ọ̀sán àbàlọ́ wọ́n sì lọ bú tegbòtegbò wọ́n á padà dé àlébà Muhammad sallallahu alaihi wasallam wọ́n á sọ fún wa pé sẹ́ẹ̀tì wọ́n náà sọ ẹ̀ bí ìwò ẹ̀ tún padà lọ rẹ̀ gbàtọ́ wọ́n padà débẹ̀ wọ́n bá bá arúgbó bèrè kújọ́kújọ́ ní déédéé ibi tí gbé wà wọ́n ní á ìtànàbí sọ ni o nítorí pé òòsà kan kò sí kí máa ṣẹ́kù nígi lásán kò sí òòsà kan tó máa sẹ́kù lé pẹ̀ lásán nígbà tí wọ́n bá ti ń bọ́ tí wọ́n bá ti ń sìn àjẹmú kan kọ́ lọ́ba bẹ̀ lọ́ba bẹ̀ lóko lókùn tó bùgbé onímọ̀ wá sí àwọn jẹ́ wọ́n ti lé arábìnrin yìí múnu ọ́sàkì wọ́n lé mú wọn pa gbàtọ́ wọn sọ fún àdàlù sọ̀rọ̀ àṣọ wọ́n ní àṣẹṣẹ wú jèrè eléyìí tó túmọ̀ sí pé ìgbà tí sàmìríyò tó bá ti fọwọ́ kan obìnrin ń gbèrè eré màálù yẹn yóò ní hùwù mú òsè sẹyìn tó igi lásán máa ṣe bẹ́ẹ̀ lè ṣí. adẹ́pọ̀lù wa nínú wọ́n ní kò ló ṣe ṣe ìgbà tó ní wọn rẹ̀ wọn màláìkà wá nígbà tí wọ́n pa fìràwọn àrùn nínú òkun nítorí pé màláìkà Jibril ń sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam iye tó bá jẹ́ kó wà ń bẹ̀ lọ́jọ́ yìí kó wá wò bá ṣe ṣe fún fìràwọn náà ọmọ rẹ̀ sọ pé ọmọ ẹ̀ sùn. أن لا إله أشهد أن إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين وانت وبعد ما تستاري بندنا بيكت كيلو فيه كيلو فيه جاي أقول أنا دوك الآن وقد عصيت قبل إجاي إنه لك فرعون إجاي لارو بابا تقولي له

kìí léyà kó tó múyà àmọ́ olúwa kìí kájú múyà nínú àdìsá nàbọ Muhammad sallallahu alaihi wa sallam eléyìí imaamu Bukhari àti Muslim gbà wá inna Allaha la yumli lid-dhalim hatta idha akhadahu lam yuflih Allahu máa ń lọ alábòsí lára títí di ìgbà tó bá mú tí òfin ní lè jàjà bọ́ bẹ́ẹ̀ ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون má lò kó lóra ọmọ táwọn alábòsí ń ṣe ni o má lò kó kọ́ mà ló fi fi wọ́n lẹ̀ ọjà yìí sí kí ìyàwó lè bá àkójú òsùn wọn ni ẹgbà ó ti mọ̀ pé Islam lọ́nà ó tún bú ànábì sallallahu alaihi wasallam ó tún bú ọ̀la ọ̀hún tó bá ń pò òdodo bá ní Islam ẹ̀kọ́ òkú lónìí ó kù ó sì rí irú kú tó kù nǹkan tí wọ́n wá ṣe ni pé islam tó ní kì í sọ̀rọ̀ tí ọba jọ́nà gẹ́gẹ́ bí olùsọ wípé ọmọ nǹkan ẹ̀kọ́ òwe nù. tètè wá sọ wípé òun bá tó dòdò pé islam ń sọ̀nà kọ́ ọmọ afẹ́ láéláéláé kó fi jọ tàwọn bàbá ńlá bàbá rẹ̀ táwọn òkú. ọgbà tó máa kọ́ gbà oríkì rẹ̀ àti tọ́ba jáwọ́ tọ́ba túbá lónìí kó tó di lọ́la. àtúrọ̀ mọ́ kó báyìí wọ́n nígbà tí mọ̀lẹ́kà Jibril ń lọ lórí ẹṣin tiẹ̀ gbogbo bí tí ẹsẹ̀ ẹṣin mọ̀lẹ́kà Jibril bá ti tẹ̀ báyìí tàbí yìí ń bojú ẹsẹ̀ ń bojú ẹsẹ̀ ń bojú ẹsẹ̀ àwọn ojú ẹsẹ̀ ti Jibril alayhi salam tó kù ló fi má eré ògèdèǹgbè màlúù ìlú ọ̀pá ló jẹ́ kó tó má ti fọ́ ọ̀pá báyìí ó lè mọ̀ọ́rọ̀ kì í ṣe pẹ̀ lásán eléyìí ló fi wá rá àwọn ọmọ Israẹli kù ló fi di pé àwọn náà padà bọ eré fèrè èèyàn lélẹyìn ètò fèrè èèyàn eré màlúù eré Islam sọ pé gbogbo àwòrán kò bá jẹ́ sí ènìyàn kò bá jẹ́ sí ẹranko kò bá jẹ́ sí ẹyẹ kò bá jẹ́ sí ẹja kò bá jẹ́ sí kòkòrò èyí ló wọlé jẹ nínú àwọn abẹ̀mí gbogbo àwòrán rẹ̀ ọ̀tọ̀káyà. tó bá lọ sí orílẹ̀-èdè bíi India ó rí oríṣiríṣi tó bá fẹ́ pọ̀ wò kọ́ làwọn ti kọ́ ọkọ̀ láìníye láwọn ọmọ tó fẹ́ gbà wí ẹ̀rí láwọn yunifásitì Islam iye tí wọ́n ń sìn ní India ọkọjá sísọ. kọ́ńtà wọ́n sì wádìí lórí kí wọ́n láwọn ti ń bọ abẹ́ àwọn kan wà tó pẹ̀ sí tí wọ́n ní abẹ́ ọkùnrin làwọn ń bọ àwọn káàtó pẹ̀sìn tiwọn abẹ́ obìnrin ni wọ́n bọ̀ ntí wọ́n ń ṣe àpèjúwe ntí wọ́n bọ̀ wọ́n ya èrè rẹ̀. tó àwòrán náà tẹ́lẹ̀ bá yé wa a rí pé anabi wa Isa aleyhi salam lẹ́yìn ìgbà anabi Isa tún wọ̀ rí ma àwọn lérò pé àwọn Yahudi fáànù ṣùgbọ́n ló wá ní wọ́n bá kọjá lóhùn. وما صلبوه ولكن شبه له wọ́n pa wọ́n ti kan ládùúlẹ̀ olùwà olè ó ṣe ìṣojú fún wa ni. bọ́dọ̀bọ́dọ̀ àbúrò àwọn ilẹ̀ yìí gbígbé lolúwa gbé lọ sí sámà òkè àlọ́wọ́ àwọn azizan hakima ọba tó ga tí ọgbọ́n rẹ̀ dókun ní ọwọ́. àkàràmọ̀kùnmọ̀ lọ ìgbà tí. wọn àrí ànábì Ìsá mọ́ àwọn olùyàlẹ́dàá wa gbé àwọ̀ rẹ̀ wọ ẹlòmíì wọ́n wá ní ànábì Ìsá làwọn kà lágbélébù olùyàlẹ́dàá ni wọ́n máa pàtẹ́lú òhun wọ́n máa pẹ̀lẹ́ bò olùyàlẹ́dàá ni wọ́n kà ànábì Ìsá lágbélébù ànábì Ìsá ànábì Ìsá tolúwa rán kẹtọ́ máa Mariam òǹkọ́ ni wọ́n kàn lágbélé bò olúwa gbé àwòrán rẹ̀ wẹ̀ lónìí ọ̀padà yí àwọn ẹni tó parọ́ náà wípé kò rí bẹ́ẹ̀ ànábì Ìsá yìí alayhi salam olúwa gbé lọ sí sámánì tẹ́lá wọ àwọn nàṣọ́ra lónìí ẹ̀rí ká bọ́gibọ̀ pẹ̀lú àwọn náà nítorí pé kò sí nàṣọ́ra nìkan tó náà ní gbálẹ̀bù tó ní gbé àgbélébù sọ̀rọ̀ tó ní gbé àgbélébù sílé tó ní gbé àgbélébù kọ́kọ́ àgbélébù ọlọ́lúwa tiẹ̀ òun ní ìgbàgbọ́ nínú àgbélébù àgbélébù tó jẹ́ pé àgbélẹ̀rọ ọ̀rọ̀ ni wọn kàn nẹ́bẹ̀rẹ̀ yìí sá àlẹ́ yìí sẹ̀dá ọ̀kan lágbélébù èrò gidi iná ló ń gbé ká tẹ́lẹ̀ sì mà ike ẹlẹ́sìn nàfọ́rọ́ abọ́gibọ̀ ọ̀pẹ ni wọ́n bá jẹ́ pé igi ni wọ́n ti sàgbélébú tiẹ̀ abọ́gi ni ọ́ tí wọ́n pè pẹ̀ ni wọ́n ti sàgbélébú tiẹ̀ abọ́gi abọ́ ọ̀pẹ ni ọ́ tí wọ́n sì jẹ́ pé wọ́n ni wọ́n ti yá wọ́n náà abọ́ àwòrán tó fọwọ́ yà ni ọ́ tí wọ́n sì jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ irọ́ níjọ fọ́tò tó dáyé wọn lọ wá bàbá kan tó jẹ́ pé adáyìn kò sọnù ni comedian ọmọ England oníwàlùkọ́ máa act gẹ́gẹ́ bíi Jésù ẹ̀fọ́ act abẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ ó dúró nídúró Jésù olóòwò tó dúró ojú òkú báyìí ó sí onígbà wọn ni tó stop stop calling me your lord I'm not your lord I'm just a comedian ẹ má pèmí lórí wáyé máa. atẹ́lẹ̀ kò sómi lẹ́nu ẹsẹ̀ ní kí wọ́n á kìkì gbowó sẹ́ni. Allahu akbar. Tọ́ àwòrán tiẹ̀ náà tó gbé kalẹ̀ wọ́n de ibi ibi ìlédì wọ́n de má bàbá ń di báyìí. Wọ́n á pé kàn má báyìí. náà má pé náà ni olúwa rẹ̀? o fotografi nìyẹn? Olúwa tó nà ń bọ̀. èyí owó lè jẹ́ nínú bákan mẹ́ta tá a wí sábàbí ni o tó lè jẹ́ kí ìṣẹ́gun sí Allah àwọn tẹ̀lẹ̀ nǹkan tó lè gbé ni lọ síbi ìmọ̀ ọ̀sẹ̀nu ní ìṣòro ogun fún Allah nítorí pé gbogbo àwòrán pátá àti ìtàgbẹ́lẹ̀rì àti ìtàfọwọ́yà àti ìtàfẹ̀rọ̀yà kò sí ìtàn máa ń yà tán máa ń kàlàbù kò sí ìtàn máa ń yà wọ́n ló finú pẹ́ dọ̀ yà wọ́n ló ní kí wọ́n yọ̀ kò sí ìtàn máa ń yà tán máa ń kàn lábù ìtàn gbẹ́lẹ́rè ẹ̀rí kí wọ́n gbé síbi kan pàtàkì gẹ́gẹ́ bó ti máa rí káàkiri nínú ìlú wọ́n lè ya ilé ẹnìkan wọ́n lè pé afẹ́ máa rẹ̀ wọ́n yà àwọn yóò máa béèrè pé lè ta ni àwọn ẹni tí wọ́n máa wọ́n pe èrè lágbájá nì lágbájá ẹ̀ bóòlù ti jẹ́ ha ní pàtàkì ní láyé rẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní pítà ẹ máa wọ̀nyẹ̀ tó dúró níbi èrè wọn pé a ẹni rẹ a bàbájá tẹ́ ọ ó mà ṣe ọ ẹ̀dá kan nídìí ìpẹ́ nídìí ìpẹ́ nídìí igi lẹ́sìn máa dá rónù àtọ́wọ́ fún wọn tó bá tẹ́wọ́ náà wọ́n ti yá lọ́jọ́ bá ti máa rí káàkiri lọ́jọ́ pé àwọn artist wọ́n ń yá wọ́n wọ àwọn tó fígọ̀ àwọn celebrity láwùjọ ó lè jẹ́ lórí orílẹ̀-èdè ó lè jẹ́ nìkan tó ṣe pé ọgbárí nípa àmà ó lè jẹ́ nìkan tó gba ẹ̀gbọ́n ẹgbẹ́ kan ní láláyé ẹni kò fọwọ́ ẹni tẹ́ ìwà tẹ́bi ibi tí wọ́n yá wọn sí lára ah, oh, no no no ó tó wonderful àti olóyìn mọ̀ nǹkan yà tó ti pé abẹ́rẹ́ ó tún gẹ́tẹ̀ nínú rẹ̀ ṣe lọ́wọ́ ó tún lọ bẹ́ẹ̀ àbẹ́rẹ́ ẹ̀kọ́ ah, ah. ẹni tẹ́ ìwà máa gbé ẹ máa kàrámà rẹ̀ bẹ́ẹ̀ni fọtográfì wo la yà tá a gbé sábà wọ yàrá wa tí a máa tẹ wọlé tẹ́lifíṣẹ́ bẹ́ẹ̀

ẹ̀yin lẹ́yìn béèrè fọ́tò tákàdá là ń tẹ̀mọ́lẹ̀ láìláì táwọn ya fọ́tò tó ẹ̀kọ́ fínú fẹ́tọ̀ ya fọ́tò tí èmi gbé síbi tó gbá yàrá rẹ̀ tẹ́lá ti ń wọlé tẹ́lá ti ń wọlé tẹ́ rí báyìí ẹ̀rí sẹ́yìn tẹ́ wá hmm, ọkùnrin nìyẹn ọkùnrin mẹ́ta àbẹ́ ẹ̀rí sẹ́yìn torí pé pépà rẹ̀ sẹ́yìn tí wọ́n yà sí ẹ̀ ti ń sà ẹ̀ ti ń rà wọ́n tẹ̀ tún lè ya fọ́tò ń gbà mí tọ́jú lọ́ọ́ gà bẹ́ẹ̀ ń gà ṣe ga wọ́n máa ń ṣe pé rìn lọ pé egun magaji ìwádìí egun magaji o pépà pépà lásán bẹ́ẹ̀dá. bẹ́ẹ̀ni kò sí fọ́tò kan yà láyé tí wọ́n máa tí wọ́n máa gbé kọjá yìí rẹ̀ yóò ti kọjá yìí rẹ̀ kọ́dà bẹ́ẹ̀ ti sìn ẹ̀rì pẹ̀ fún ní àpọ́nlé eléyìí tó ti pé kọ̀ lẹ́tọ̀ sí i eléyìí túmọ̀ sí i pé kò sí tàbí ṣùgbọ́n tọ́ba tó lè ya fọ́tò wọ́n sọ̀rọ̀ ni bí ìta gbẹ́kọ́ tó jẹ́ photography àti ìṣe artist àwọn ní fine art tọ́ba wa fọwọ́ yà àbájáde ẹgbẹ́ dúró gẹ́gẹ́ bí èrè tí wọ́n gbẹ́ pẹ̀lú òkúta àbí wọ́n gbẹ́ pẹ̀lú ìfẹ́ tọ́jú àwòrán àwọn olórí tó ti lọ àbáwòrán àwọn ẹni rí àbáwọn àwọn olùmọ̀ ẹ̀rí pé kò sí tàbí ṣùgbọ́n níjọ́ padà parí sí náà ni pé àmàgbègà kò sí tàbí ṣùgbọ́n àmàgbègà a ti sọ àpèjúwe yìí rí ẹjẹ́ a ti eré kan wà ní àbáwọ̀ lóyún eré yìí ó ń ṣe àpèjúwe unknown soldier àwọn sọ́jà tó ti jagun tá a dá mà wọ́n jẹ́ káwọn náà jẹ́ sábà bí ìṣọ̀kan orílẹ̀-èdè wa wọn ò jẹ́ ká bọ́ há lọ́wọ́ àwọn ẹni tó fẹ́ pín ìlú kúmakúma. lọ́dọọdún wọ́n máa wá pé ọjọ́ àwọn ọmọ ogun tá a dámà àmọ́ tó ṣe kí wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ láti fi dáàbò bo ìṣọ̀kan orílẹ̀-èdè ìjọba yọ ọjọ́ kan sọ́tọ̀ tí máa pọ́n wọn lé nílùú tìyín náà ìbẹ̀rẹ̀ àwọn ọba àwọn àjọyè àwọn ọ̀sọ̀kùn lóòlù làwọn náà lọ dúró níwájú èrè sọ́jà tàbá tí bẹ́ẹ̀ jọ kan tàbá pàṣẹ nìkan ti fìgbẹ́ rẹ̀ wọ́n fìgbẹ́ rẹ̀ gbogbo àwọn ọmọ tó ti gbé rẹ̀ lélẹ̀ ó sì ń bẹ níbi tí gbogbo ọmọ ọ̀tọ̀ àkọjá pé gbogbo wa tá a bá kọjá padà láti ní ìgbà tá a rí nǹkan kan àbí tá a bá ti dé lọ́la nǹkan olórí ikú wo ló ṣe lébi o ó tún wọ òkú sùn ó tún wọ òkú sùn èrè ọ̀nà sọ́jà tí wọ́n yẹ kó yàgbẹ́ sí àkòní ta ọ̀fẹ́ lòmù. ẹ ti gbà pé pé ìpè lásán ìpè lásán ibẹ̀ lẹ́sùn ní ọ̀nà sọ́jà àgbẹ̀rẹ̀ ọ̀nà máa ń kíní kí lọ jẹ́ ṣébí ìpè lásán lélẹ́yìí tí sọ́jà wa tó kùnù. ìkúkú ṣe sọ́jà wa tó kùnù bó ti ṣe jẹ́ ẹ̀rọ àwọn ti gbàgbé pèrè yìí níbi tá a yẹ àwòrán ẹja sí. Tẹ́fẹ́ àwọn tó ya tó ya ẹja yẹn àwọn tó ya títì yẹn wọ́n pẹ́ lórí kí wọ́n yà irin irin irin irin ni wọ́n kó jọ tó fi dì bẹ́ẹ̀. Kọ́ra ti dọ́kọ̀ ká débẹ̀ láàárọ̀ kábà kí wọ́n ti gbé dàjú rẹ̀ lọ. Kíláàrù, táwọn olórí ibú tó wá bú ẹja yìí lọ. tẹ́jà wọn gbé lọ ní àfihàn àwọn ọjà ìbóra àwọn ń wá ní táwọn ọjà wọ́n wá gbèjà di ní gbogbo orin títí ń fò fòfò ń lọ yọ ṣébẹ̀ là ń bínú àkókò bínú sẹ́lẹ̀ yìí àmọ́ ẹja ẹja ẹja tí ò dé jẹ ń paráyé àlè jẹ́ ní àwọn mọ̀tìmọ́tà fàájì wọlé léyìí. Allahu akbar ẹ̀rí pé gbogbo fọ́tò láyé wọ́n máa ń gbé kọjá ayé rẹ̀ ni. ẹ lọ sí gbàtẹ́ ẹ sì máa pé gbogbo owó ìròyìn wa ògidì fọ́tò yìí náà ni. dédé ibìkan tó wá yà wòran yín sí wọ́n ní ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ẹ̀yin náà bá wà wòran. ibi táwòrán yín wà ó ẹ wá ya pépà tẹ́fì nòdì ẹ bá yà pẹ́ tán pápá amẹ́fẹ́ ti sí báyìí títí àtàrí yín lẹ́rí. ṣé ẹ fi àtàrí yín lọ̀gbẹ́ àbí báwo gbé àwọn òmìnira ẹgbọràn fọ́tò lásán yóò já mọ́ kankan wọn kì í ya fọ́tò kan máa pàlè olúwa ti fàdánwò sára fọ́tò gbogbo fọ́tò yòówù torí pé àṣepọ́n ó ti rí ọ̀nà wọlé sọmọ èèyàn lára gbára àwòrán wàláì ó ní fẹ́ fi lọ àmọ́ tó bá yẹ pọ́tà rẹ ni ó ní ebi fọ́tò lásán ni ó tó ń bọ̀ jẹ́ fọ́tò tí àbí ti dáàbì ẹ̀ kí ló dé tó o tó fi lò bẹ́ẹ̀ ó tó ń gbà tí o sọ máàlì ọ̀rọ̀ máàlì kọ́ ni ọ̀ fọ́tò lásán ni lẹ́yìn náà ó tó o sá sọ máàlì Allahu akbar torí di eléyìí kò sí fọ́tò náà níjọ́ padà káyìí sí náà ni wọ́n gbé tayọ ayé rẹ̀ á ti mọ̀ kò sí mi o yọ wọn gbà ní yọ sọ pé àwọn àwòrán yìí àwọn fọ́tò sẹ́yìn àyè àǹfààní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín bákan náà tẹ bá mọ́títọ́ kò ní jẹ́ ká burú sẹ́yìn àwọn èèyàn tí ọba ti ní àwọn èèyàn ńlá nínú san wa àwọn àwọn iṣẹ́ ní pàtàkì láwùjọ àwọn èèyàn tí fọ́tò alẹ́ nílá tiwa torí délé àwọn èèyàn máa tàtàrà fọ́tò wà lùbáríkà kódà wọ́n lè máa tú ẹran fáwọn èrè gbogbo ẹ̀ lárí gbogbo ẹ̀ lárí ẹni tẹ́ tẹ́mìlẹ̀ bá gùn láyé ó ti rí nǹkan púpọ̀ àríbi tán gbóòsà sí tán gbẹ́lérè tán kóúnjẹ síwájú pọ̀lọ́ àdì bọ́bá tún yá náà ẹ̀yin náà lẹ́sìn padà wá gba kó wájú rẹ̀ nítorí pé kò lè jẹ́ kí ni kí máa jẹ kí lòkúta máa jẹ òfin kẹkẹ tí jẹ olóyè lẹ́dàá ti ẹ̀sìn wá ní gàdán lẹ́yìn tẹ́ ń bọ bí tẹ́ ń bọ pẹ̀ ó ní gbogbo àwọn ní tẹ́ ń pè lẹ́yìn Allah yẹn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ òdò dáadáa wẹ̀lẹ̀ wíjì kẹ̀mà rúùlà ó lè fẹ́ ìsinsin ẹ̀rọ òhóró kan tí gbogbo wọn bá péjọ. gbogbo àwọn òṣàtẹ gbẹ́kalẹ̀ ìtẹ̀gbẹ́kalẹ̀ gẹ́gẹ́ bí kòkò ìtẹ̀gbẹ́kalẹ̀ gẹ́gẹ́ bí òkúta ẹlẹ́tù láàrúnú gbogbo wọn àti sàgbó àtògún àti gbogbo àti gbogbo àwọn oṣù àtẹ́sẹ̀ kalẹ̀ oṣù alákọ̀ funfun alákọ̀ dúdú àti gbogbo àwọn gbogbo àwọn oṣù àkókò gbogbo yẹn wọn lè jẹ́ ìṣiṣẹ́ lọ́wọ́rọ́. ẹ wá wo olúwatọ́ dá wa olúwatọ́ dá gbogbo nǹkan èmi àwọn sọ pé kò tó sìn kí á ní sùn àfi tí ẹ bá fẹ́ ṣègbè látàyè lọ. olúwa wọn ní kí ètò ṣe pé kí wọ́n dá èyí pọ̀ táàkì tí wọn ò olùwàlúwà ìyẹn lóko òun gbogbo àwọn ṣẹ̀yà tí èsì èsì tó bá gbé kankan lọ́dọ̀ wa nínú àwọn oúnjẹ tí a gbé sí wọn wájú. lẹ́yìn ìtànkè ìwé ìwò mi olùwàlúwà lè gbà padà lọ́wọ́ rẹ̀. Allahu akbar àwọn ọmọ arọ́jọ́rọ́jọ́ tún dáadáa àwọn ọ̀sán lọ. Ìjọba wọn bẹ́ẹ̀ dì. Bẹ́ẹ̀ ni àwọn abọ́ máa ṣeré dé Ibrahim Ibrahim Ibrahim Ibrahim ẹ̀kọ́ burú ẹ̀ ń sè Ibrahim Ibrahim dé fún mi búrẹ́dì rẹ̀ ilẹ̀ fún yín. ọmọ òun sí abẹ́rẹ́ nínú bẹ́ẹ̀ yóò kàn lè fún yín ọ̀rẹ́ ẹ̀yẹ tọ́kọ̀ pàmò rẹ̀ lágídí bẹ́ẹ̀ sì já bẹ́ẹ̀ sì já bẹ́ẹ̀lì kí wọ́n wọ́n ṣe yóò máa sunkún ní àwọn àbàbọ̀ lé o. àmọ́ ń bá tẹ̀lé náà ń bá tẹ̀lé báwo ẹ bá mú búrẹ́dì mi jáde. Allahu akbar. Tẹ́lẹ̀ bá wọ̀ sí ẹ ti gé kékeré nínú búrẹ́dì òní lè sunkún ẹ̀tí abẹ́rẹ́ tó ń padà ẹ wá béèrè kalẹ̀ ọ̀gá jẹ̀yìn tẹ́ gbé gan lọ gbogbo oúnjẹ tẹ́ gbé síwájú tẹ́sí sí bá mú nǹkan kan bẹ́ẹ̀ òun sọ lé gbà padà lọ́ra ni ẹ̀yin tẹ́ ń bọ bí tẹ́ ń bọ pẹ̀ ọ̀lẹ́ igi àti ìpẹ́ tẹ́ ń bọ náà bọ́ ọ̀lẹ́ bọ́ ọkọ̀ pọ̀ níbú wọ́n lọ́ fún torí di eléyìí olùwàdàkùn má sì wá lọ́nà lẹ́yìn ìgbà tó ti fi wá mánà mọ́tò wa lẹ́ni tí wọ́n máa fi gbẹ́ sọ̀nà lẹ́yìn ìgbà tó ti fojú ọ̀nà sọ́là dára tó ti fi hàn wá mọ́tò wa ló lórí ibú lẹ́yìn ìgbà tá a ti wà lórí Islam wa eléyìí ló fà á ni wọ́n fi múru abala yìí wá nínú síra yìí báyìí abáni báàbù máa já sẹ́ni mo sọ wẹ́rẹ́ ìyẹn pé ìlérí ìyà eléyìí tó wá lórí àwọn ẹni tí ń yàwòrán kò bá jẹ́ pé ọwọ́ ni wọ́n fẹ́ fi gbẹ́ àbí ẹ́ńjìn ni wọ́n fẹ́ fi gbẹ́ torí lónìí wọ́n fẹ́ ẹ́ńjìnì gbẹ́ ère bọ̀bá ìjẹ́ pé ọwọ́ ni wọ́n fẹ́ fi yàwòrán gẹ́gẹ́ bí àwọn tó ma fine art bọ̀bá ìjẹ́ pé photography ni wọ́n fẹ́ fi yàwòrán torí èké ní kejì kẹta nígbà tó bá jáde àti ètò àfọwọ́yà àti etí àfọwọ́gbẹ́ àti ètò àfẹ̀rọ̀gbẹ́ àti ètò àfẹ̀rọ̀yà gbogbo àwòrán ni wọ́n ń pè lópin ìgbà tó bá ti ní ṣe pẹ̀lú àwòrán abẹ̀mí ìlérí ìyà tí ń bẹ fáwọn ẹni tí bá ń yarú ẹ̀. حديث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم قال الله تعالى ومن أظلم ممن ذهب يخلق كخلقي فليخلقوا ذرة أو ليخلقوا حبة أو يخلق شعيرا أخرجا إبراهيم ولا تدع أبو هريرة رضي الله عنه قلنا أبو محمد صلى الله عليه وآله وسلم الصحيح قال الله تعالى الله تبع صحيح النبي صحيح الله صحيح تابعت لنا حديث ده النبي صحيح الله صحيح أنت حديث ده حديث قدسي hadithun qudsi ọ̀nì hadithi mímá ìdí abájọ tàbí pé ní hadithi mímá ọ̀nà ní pé gbólóhùn rẹ̀ àti ìtumá rẹ̀ àtọ̀dọ̀ Allah ló ti wá gbólóhùn rẹ̀ àti ìtumá rẹ̀ àtọ̀dọ̀ Allah ló ti wá ó dàgbẹ́ bí al-Qur'an ló ti pé gbólóhùn rẹ̀ àti ìtumá rẹ̀ àtọ̀dọ̀ Allah ló ti wá ìyàtọ̀ tó kàn án láàrin méjèèjì ọ̀nà ní pé al a máa ń fi kíkì rẹ̀ a máa fi ṣe ìjọsìn tó bá ti ké ka ké ìjọsìn ló ń ṣe yàtọ̀ sí àdéhùn pọ̀tẹ́sì ìyàtọ̀ mi òun náà tún ní pé alukur'an mọ́ọ̀tì àdánilágara ni òbí ẹnìkan dáa tó lè sọ̀rọ̀ ẹ̀ ìyàtọ̀ tún nù bẹ́ẹ̀ náà alukur'an máa ń kó wúlò bí tawàtò àwọn ẹni tó gbọ́ alukur'an wa ọgọ́rùn-ún èèyàn lọ́gbọ́ lẹ́nu lẹ́ẹ̀kan náà àwọn náà tún sọ fún ọgọ́rùn-ún èèyàn àwọn ilé náà tó sọ fún ọ̀gọ̀ ọ̀rọ̀ èèyàn títí tó fi dọ́dọ̀ wa. láwọn èèyàn tó pọ̀ débi pé kò lè ṣeé ṣe kí wọn jọ pankọ̀ láti parọ́. àdéhùn kòdè sí wọ́n ti tíra lọ́pọ̀lọpọ̀ nípa láti fi àkójọpọ̀ àwọn àdé tọ́jọ́ rọ̀ ọlọ́run tààrà. wọ́n bẹ nínú rẹ̀ àwọn ìtọ́jú pé wọ́n jẹ́ pàṣẹ wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ó sì bẹ́ẹ̀ nù ẹ̀ ìtọ́jú ọbẹ̀ nù ẹ̀ bẹ́ẹ̀. hadithi yìí ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú hadithi nàbàwí hadithi tọ́jẹ́ tà nàbì òun ní a ti sọ pé hadithi kò dé sí àti gbóná rẹ̀ àti túmọ̀ rẹ̀ Allah ló ti wá ṣùgbọ́n hadithi nàbàwí ìtumọ̀ rẹ̀ àtọ̀dọ̀ ló ti wá gbóná rẹ̀ àtọ̀dọ̀ olú ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú rẹ̀ ó ní wàmẹ́n ọ̀bùnẹ́mù mímẹ́n dáhàbà yà ọ̀dọ́kọ̀ kàkàlùkì kò sí ẹnì kan tó bí aláàbò àgbélé yìí ìsìtìfàhámù ìǹkàrí ìbéèrè kíkọ́ ni ìpè wàmẹ́n ọ̀bùnẹ́mù kò sí ẹnì tó bí aláàbò bíi tẹni tó ṣe yí pé yẹ́rẹ̀ zábàbà yàkùnúkù kàkọ́ ìpè ó lọ ṣe òun náà lọ dá kankan gẹ́gẹ́ bí ẹ̀dá mi òun náà lọ dá kankan gẹ́gẹ́ bí ẹ̀dá tí mo dá eléyìí níta gbàlérò pẹ̀lú rẹ̀ tí ń ya àwòrán ẹ̀dá tí mo dá gẹ́gẹ́ bí ẹ̀dá tí mo dá nítorí pé ẹni tí ń ya àwòrán ìyẹn tó ti ń gbà oná ìníkù náà fẹ́ ya àwòrán kan tí ó jọ ti ẹ̀dá tó lù wá dá àbí kí ni ìtumọ̀ àwòrán ìtumọ̀ rẹ̀ gangan náà àárẹ̀ lọ ti dúró níwájú àwòrán táyà tó ní what a wonderful picture kì í sì ṣe gbogbo kámẹ́rà iná ìlú tó máa ya nǹkan bákan náà nítorí wọ́n sọ pé kámẹ́rà yìí on sharp eléyìí on sharp tó èyí tó sharp gbogbo kùnkùn ojú ẹ̀ ní ojú jáde tó ń lọ gbìyànjú láti ṣẹ̀dá gẹ́gẹ́ bí ẹ̀dá tí mo dá nítorí pé olú ẹlẹ́dàá nìkan ló máa ń dẹ́dà ó dàbí ìgbà sẹ́ni tí ń yàwòrán ọ̀nba Allahu azza wa jalla ọ̀nba díje ni ipò náà fẹ́ dárò tó ló wá dá ẹ̀gbọ́n tó ló wá pera rẹ̀ ni. huwa Allahu al-khaliqul bari'ul nínú orúkọ rẹ̀ ni al ọba olùyàwòrán ọba olùyàwòrán olùwàtúni wọ́sọ̀ wọ́rọ̀kùn fa ahsana suwarakum wa razaqakum min at-tayyibat olùwà lọ yàwòrán yín ó sì yàwòrán yìí lọ́nà lọnà tó tọ́gbà fún wọn. huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha olùwà ló máa ń yàwòrán yìí nínú àwọn òbí àwọn ìyá yìí gẹ́gẹ́ bá bá ti ṣe wò. olúwa lọ yàwòrán wa torí àwọn òbí ẹnìkan dáa tí wọn máa fi gbólúwa ti ṣe yàwòrán ẹnìkan ṣe yẹ̀yẹ́ àfikọ́ jẹ́ nítorí rẹ̀ ò pé oní ara ah, àdúgbò tẹ̀lé ọkọ̀ lọ́dọ̀ ara rẹ̀ bí ó ti wú ọlọ́run lọ́dọ̀ kálukú èyí á sì gbẹnu àtẹ́lu tó lu ayé pé kéèyàn ọmọ tẹ̀. òní ah, tó ṣẹlẹ̀ ní pé ẹsẹ̀ rẹ ti tóbi jù tó ṣe wà lọ ọwọ́ kì í ṣe tóbi báwọn bí Allah ti fẹ́ mi ẹnìkan kì í dára ọmọ kò sì lè olúwa ní kíkí màtọ́ fẹ́ fà lọ bẹ́ẹ̀ torí ẹ èyí ń bóyá pẹ̀lú bólúwa ṣe yàwòrán rẹ̀ wọ́n sábà wá rọ́pọ̀ bá a sẹ́nà tó wá rọ́pọ̀ wà ilé ìhìlmọ̀sọ̀ yìí olúwa lọ yàwòrán yín o ó sì yàwòrán yín lọ́nà tó gbà tún wájú ọ̀dọ̀ rẹ̀ lẹ́ẹ̀ sí i àmọ́ pé Allah ni al-musawwir olùyàwòrán àjẹ́ ìkéyàn náà jẹ́ musawwir àbúrò ni bàtà pé Allah ni al-musawwir tí wọn náà wá jẹ́ al-musawwir olùyàwòrán àbúrò ni jẹ́kọ̀ tí lẹ́kọ̀ọ́ ni al-khaliq tí wọn náà wá pé khaliq kan ni wọn náà àbúrò láàyè ó ní al-rahman kọ́ onye ala aláàyè tí wàá sọ pé àlímú nìwọ náà aburú ńlá ni ọyà tẹ ààyè àmọ́ àlíyè gbàgbé ẹ ó lè bẹ́ẹ̀ nípa gbogbo nǹkan ìwà wo tẹ́lẹ̀ bá wa ni al ẹni tó náà wá ń gbìyànjú láti yàwòrán kan tọ́jà ti ẹ̀dá tó nu adá lábẹ́ mi òun náà nínú wọ́n yá àwòrán èèyàn àbọ̀ ń yá ẹranko lori náà ya ojú fún ẹyinjú méjèèjì imú ètè méjèèjì etí méjèèjì ọwọ́ méjèèjì ẹsẹ̀ méjèèjì tó tún á yà láwòrán lóríṣiríṣi tó bá pọ́n ló fi yá tó bá sì jẹ́ pé wọ́n fẹ́ ni tí wọ́n máa yá tí wọ́n bá tún yá tán àwọn náà tún wọ́n tún kún lọ́dà tó bá ti tẹ bọ́tìnì àwòrán jáde lẹ́ẹ̀kan náà kò sí tàbí ṣùgbọ́n o kò sẹ́nìkan tó lè dẹ́dà àfi Allah am ja'alu lillahi shuraka khalaqu ka khalqihi fatashabaha al wọ́n dá wọn wọ́n bá wọn sọ̀rọ̀ fún Allah tó ti fáwọn náà ń dẹ́dà gẹ́gẹ́ bí Allah ṣe ń dẹ́dà báwọn ti gbogbo ọdọ àrùmọ́ lójú kò sẹ́ni tí ń dẹ́dà Allah nìkan ló ń dẹ́dà olúwa ló lè yá àwòrán olúwa ló lè ya àwòrán òun náà ló sì lè ṣèyàn gẹ́gẹ́ bó bá ti ṣe fẹ́ òun náà ló sì lè gbé kẹ́mi ọmọ ọbẹ lára ẹ̀dá tó ń yà kí ẹ̀dá yẹn kọ́ máa lọ kọ́ máa bọ̀ kó di ẹni tó ní làákàyè kó di ẹni tó ní rònú kọ́ máa jẹ kọ́ máa mu olúwa ẹlẹ́dàá nìkan ló lè ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀. sọ́mọ pé olúwa ti dá ànábì Adam àlejò sẹ́lẹ̀ látàrí ìpẹ́ tó ní káwọn mọ̀lẹ́kọ̀ lọ mú wá nílẹ̀ ó ti ya àwòrán Ádámà kalẹ̀ yàrá wọn wà ń lẹ́bọ̀rọ̀ gidi fún ìgbà pípẹ́ olùwọ́ tó sí la. tọ àwọn èrè tí wọn náà yà ètò ìyàlérè àwọn àwòrán tó fọwọ́ yà àwọn àwòrán fọ́tò tó fi ẹ̀rọ yà ìjọba lè fẹ̀mí sáwọn náà lára bí ìwọ lè fẹ̀mí sí wọn lára. olùyẹlẹ́dàá wa ni ẹni tó jẹ́ alábòsí jù. òun náà lẹni tí ó ń lọ láti dá láti dá ẹ̀dá kan fi jọ ẹ̀dá tí mo dá kò sí wàhálà àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú akólókò dára ọmọ náà gún ni kí wọ́n dá ọmọ náà gún ó ní nǹkan tó wẹ́ẹ́ sálè fojú lásán rí tọ́ba tó gbé sábẹ́ tẹlẹsikópù ni látòrí kí wọ́n dárú rẹ̀ bó ti wẹ́tò wọn dárú ẹ̀ níbo ni wọ́n ti dà eléyìí olúwa ẹlẹ́dàá wa pè wọ́n níjà ni ìpinnu níjà tó dáni lágara kí la lè dá á lè dá kankan dídọ́ gbẹ̀ndà òkèèyà rẹ̀ ọ̀hún lè yọkùlùkù àgbà àbí kí wọ́n ẹyọ wóró ọkà bàbà kan ọkà bàbà lọ́lọ́ dérò àbí àjà àwọn eléyìí wọ́n púpọ̀ ẹ̀jẹ̀ kí wọ́n kan. àwòlíyà olóko ṣàríyà àti kó tẹ̀ dọ́kà bàbà kan kò sí nǹkan kan lè dá o torí délé ọ̀dàwà wa o ẹni tí ń yàwòrán tọ́fẹ́ ti tiẹ̀ náà bí ẹ̀dá tó ló wá dá ẹ̀já wa ń bẹ̀ ẹnì kékeré ọ̀bá sí ẹni tí ń yàwòrán àwòrán ò ní sí láyé tí o bá sí àwọn ẹni tí ń yí àwòrán ẹlòmíì àwòrán ò ní sí láyé torí pé gbogbo ẹlòmíì tí wọ́n yà wọ́n lọ fẹ́ ọ̀nbẹ nínú àwọn èèyàn tí ń gbéra rẹ̀ lọ pé ẹ̀yà mi. ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tá a ráwòrán rẹ̀ ìlọ́fẹ́ àwòrán lọ́fẹ́ àwòrán yà fẹ́ẹ́ ọ̀pọ̀lọpọ̀ tá a ráwòrán wọn kọ́ ọ̀mọ̀ kí wọ́n yà wá. olùyàwòrán lọ́kàn yà tó eléyìí tí ò bá sẹ́ni tí ń yàwòrán ọ̀bá ti sáwòrán láyé gẹ́gẹ́ bá ti máa sọ pé tí obìnrin ọ̀bá fàyè zìnà lẹ̀ zìnà ò ní ṣẹlẹ̀. nítorí pé ọkùnrin wá zìnà kò lè dábàrà rẹ̀ ṣe zìnà. tí gbogbo obìnrin bá kọ zìnà fún zìnà ò ní sí. bẹ́ẹ̀ ni tí ò bá sẹ́ni tó fẹ́ yá àwòrán àwòrán ìbá ti sí. àwòrán ti mọ àwọn èèyàn lómi débi wípé tọ́ba ẹni ọ tọ́ba pọ̀ lásán lásán tọ́pọ̀ ọmọ lásán tó fẹ́ ẹjọ́ ta ẹja tó ní ya but but but what ok kò lè pẹ ti finú fẹ́ àbí ìtumọ̀ bọ̀ sínú àwọn mọ́tò kòròdú wọn á tó kòròdú ti súnmọ́ wájú mọ́ lọ́lọ́. ẹ̀yin ọ̀lọ́bì kankan ẹ̀yin lẹ́ ń jáde lọ́bi tí ọ̀dà. torí di eléyìí báyìí olú ẹlẹ́dàá ó ṣe léèwọ̀ àwọn náà sì gbọ́dọ̀ gbà léèwọ̀. a rí tó wá gbọ́ àwọn ẹni tí ní talent àwọn artist tí wọ́n mọ nǹkan yà yìí kò sí tàbí ṣùgbọ́n ẹ̀bùn ńlá kó orí nǹkan kò sì lè yà bó ṣe wà ó ní ọ̀pá bò ẹ̀fún ńlá dìde yìí ṣe gbogbo wa kọ́dà tó jẹ́ aláìní fọ́tò ẹlòmí ò lè ya bọ́ọ̀lù bọ́ọ̀lù tó ti rọ̀ ọ̀hún tọ́ka ìyá arúgbòdò báyìí tó sì tún pin tó pin tó pin wàhálà ẹlòmí ò lè ya kọ́dà tó bá tó tẹná sí bọ́ọ̀lù báyìí tó tún gbé síwájú tọ́kùn fóònù náà láwò pé máa rí dáadáa kò lè ya bọ́ọ̀lù rẹ̀ táwọn lọ́ọ̀yà dípò sáìkù tó ìwọ tiẹ̀ ẹlòmíì nínú àwọn artist tẹrí ẹka lórí nǹkan rí wọn sì yà gẹlẹ ẹsẹ mú sí áá fóònù sì yà báyìí gbogbo irú òye tó lọ fún yìí làákàyè tó lọ fún yìí ẹ ló sì nǹkan mi ọdájú pé sẹ́yìn bá fẹ́ bá wa design the state the state yìí wọn dájú torí pé ní làákàyè tó pọ̀ tẹ bá fẹ́ bá design suit. tíìtì yẹn ọ̀dà jù nítorí pé òye kan wà tó lọ́wọ́ fún yín tó fún gbogbo èèyàn ẹ lò fún nǹkan tó ẹ fúnra yín bí yá òfin tí a fẹ́ gbà àwọn tí ń yá àwòrán wọn pẹ̀lú ọwọ́ fọwọ́ wọn yẹn àsìkò kan wà ọmọ àwọn lẹ́yìn ike àwọn tó mọ àwòrán yá ọ̀nà ọ̀tá yé àtàkùkù tàṣí yàrá tó ti pé èèyàn mélòó ni wọ́n ọ̀nà nínú yín ẹgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ ni ti ń yàwòrán wọ́n wá ọ̀nà èèyàn mẹ́ta gbogbo ayé kí ló fẹ́ fi ọ̀ọ́kọ́ wà nù ẹni tí wọ́n ọ̀nà ọ̀nà tó dàbùkù ń dọ̀ gbèdè ẹ lo tálẹ́ǹtì yìí sí nǹkan mi ẹ lo sí tí ó wúlò fún yín tí ó wúlò fáwọn èèyàn eléyìí ni ò ní jẹ́ kí ẹ jẹ́ táwọn èèyàn lè gbàgbé láéláé tẹ́bátì ló ti ń tọ́ dáa tẹ́ ẹ̀ máa fi ya tó lu àti léwọ̀ tẹ́fúnfà ní àtọ́ dáa sí wọ́n máa jẹ́ ìjọsìn fún yín lọ́dọ̀ Allah ṣùgbọ́n tẹ́ bá ń lo àǹfààní tó lọ́wọ́ fún yín àtàkókò yín yìí báyìí tẹ́ bá ń lo láti ya àwọn fọ́tò tó lọ́wọ́ àti léwọ̀ yìí tẹ́ fi ń gbẹ́ àwọn èrè tó lọ́wọ́ àti léwọ̀ yìí wọ́n máa túmọ̀ sí pé làkókò yín bí òṣìṣẹ́ ẹ fàsìkò yín ṣe tó ló wá ṣe léwọ̀ èèyàn máa jẹ́ ni tó ló wá láàánà gba orí ahọ́n nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ike èèyàn tún máa bẹ nínú ẹni tí ya wọn tó burú jù lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn ajẹ́pẹ́ ń ara yín ṣèṣà fúnra yín pẹ́pẹ́ máa ṣe aburú ni o ajẹ́pẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ kì ṣẹ̀kọ́ tó dáa kókó ọmọ lọ kọ́ nílé ẹ̀kọ́ wa láwọn higher institution wa táwọn ọmọ bá kọ́kọ́ enroll ẹ̀rí pé lọ́sẹ̀ àkọ́kọ́ àwọn ọmọ ọmọ òbí tó pé àwọn sí ó lè jẹ́ pọ́tọ̀ ní tó kọ́kọ́ fẹ́ ṣe ọ̀tọ̀ ní tó ọ̀pọ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ jù gbogbo táwọn ọmọ ń bá àwọn fẹ́ ṣe wọn ní tiwọn ní ti yunifásitì náà wò àwọn oríṣiríṣi department tó wà yunifásitì wọn fẹ́ kọ́ páyé àwọn olùkọ́ wà ń bẹ̀ táwọn gbowó sùn tí wọn bá wọn mọ̀ sí sọ́dọ̀ wọn tọ́padà bí gbọ́kàn jókòó gbowó oṣù lásán. ọjọ́ mélòó ni àwọn dìpátímẹ́ǹtì yẹn ṣẹ́kù tí wọ́n fi gbé tí wọ́n fi gbé kìkì ike torí kò sọ́mọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. gbogbo àwọn olùkọ́ tí ń ṣiṣẹ́ lápá bẹ̀ wọ́n tẹ̀lé àìní sẹ́kọ́n lé dá. ìdí ni, tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó lọ lọ sí higher institution kìí ṣe ń tọ́fẹ́ kọ́lọ́kọ́. ìdílé ẹ̀kọ́ tí wọ́n rí fáwọn ilé fún ni wọ́n fi sí ìdí ni ìjọ fi máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ fífa ní a nínú ìjọ tó máa yàwòrán yèrè gbogbo ẹ̀rọ ọmọ kan tó fi dórí photography yìí náà gbogbo ẹ̀wọ̀n ní fine art ọmọ tó bá jẹ́ pé rúbẹ̀ wọ́n gbé sí kó gbìyànjú láti pààrọ̀ dìpátmẹ́ǹtì rẹ̀ lébọ̀dọ̀ á máa yàwòrán tó máa béèrè iná ló fò ọdún mẹ́rin márùn-ún kọ́ kí lọ́fẹ́ fi sí. lórí a bá ta ayé tán wọ́n tún sọ ìyáàmà kò sì sí tá a ṣe láyé tọ́jà tèlé à ń ṣe pamá ni. torí ẹ akhraja àdìsí yìí o àdìsí yìí o alimami Bukhari àti Muslim ló gbé jáde tó kò sẹ́ni tó sábòsí tọ́jà alábòsí bí ẹni tó ń lọ sí ẹ̀dá kan bí ẹ̀dá tó lu ajá tí wọ́n yá ajá ọmọ anáàbù kan àbí kí wọ́n dá èso wóró kan àbí kí wọ́n tẹ̀ dá ọkà bàbà kan mọ́ wọ́n ti dá wọ́n ní dá nítorí ọ̀gbìn dàrúkìyà. wọ́lẹ́ kùmá ẹgbàá mi tó wá tí àdé Imam Bukhari àti Muslim gbé jáde. àwọn ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn Islam sábà tó gbọ́ pé Al-Bukhari àti Muslim ló gbé jáde àmọ̀kó nítumọ̀ ọ̀tọ̀ ká máa mọ̀kó nítumọ̀ ọ̀tọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹgbà wa tó fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí tí ò sí èméjì nípa pé ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam bòbùkátà káma kápá aṣọ sókè káma kábi ṣòkòtò sókè kámúra bá fẹ́ǹsì wádìí kì wọ́n ti tó kọ́tọ̀ sọ́kè àlùkò káàdì ló gbé jáde tọ́lájọ́ ọ̀yọ́ sí ni o ètò tó ọmọ pàrọ̀ báwọn èèyàn ọba tí wọn lójú pé muslim ló gbé jáde wọn ni muslim ló gbé jáde ó ti tó ọjọ́ kan wọ́n ọ̀hún mọ́kùnrin ní ìlànà pẹ̀sà olúwa ó ti gbèjà àwọn mùsùlùmí ẹ̀ bùkátà láti jà ọ̀ bùkátà láti ṣèwádìí kamẹ́ọ̀. tọ́tà súnà kan wọ́n máa sọ pé Bukhari wo muslim wo ẹ̀ mọ̀ sí kọ̀kọ́ sí kọ̀kọ́ sí o nítorí pé àwọn ẹni tó fẹ́ ga wọn kì í sọ pé ní tọ́gbà ọ̀gá nítorí pé wọn náà ní ga láéláé ìyẹn ga orí rẹ̀ ń kókè ọlọ́ràrá ni àràrá ló kù sí. torí di eléyìí báyìí Al-Bukhari àti Muslim wọ́n tún gbé ẹgbà wá mi jáde. Aisha radiyallahu anha ẹ̀kọ́dọ̀ yá wa Aisha radiyallahu anha gbogbo àwọn tẹ bá rí sí àìṣà àìṣà tí bá ń bínú ẹ mọ̀ káwọn ṣe àpò ẹ máa dá gbogbo ẹ mà ẹni ọwọ́ alátọ́dọ̀ ya wa àìṣà radiyallahu anha onítàníyà rẹ sáyì níyà rẹ ń jẹ́ ni ti wá àwọn tá mùsùlùmí àìṣà ẹ̀yọ́ wa sọ pé tọ́bi tí wọ́n bá wà ṣé mùsùlùmí ni wọ́ ọ ti tàṣà yá ọ ti di ṣírí àwọn ṣé àǹtí wọn wọn gbádùn rárá ni kódà tó bá lọ sí tí wọn lè rógùn lò fún wa ojoojúmọ́ wọn máa bú àwọn sàhábà nàbì àwọn olùdílé ẹ̀hìn ní ṣèkọ́ rẹ̀ àìsà wa ní táìlì kan ọ̀tọ̀ èébú ńláńlá ni tí wọn máa bù ẹ máa gbọ́ sọkúsọ wọn ni wàá yẹ kọ́ ẹ mú sí àlùkọ́ míhìn yà kọ́ mi ìnà lọ́hà yà mọ́rùkọ́ àǹtàgbẹ́dàgbò bá ọ̀rọ̀ mú ẹ̀ sẹ́ tọ́sọ fáwọn èèyàn rẹ̀ sẹ́yìn èèyàn mi lágbẹ́dọ̀ ọlọ́run pààyàn láti ọ̀kíkẹ́ dùmà lò nítorí pé wọ́n pààyàn wọ́n ń tìran rẹ̀ mọ́ra wọn wọ́n fẹ́ mẹ́ni tọ́pa wọ́n lọ pé ó báwa pe olú rẹ̀ wọ́n sọ fún wa ta pààyàn àwọn ìwà ní sọ fún wa pé kọ́ pa màlúù tẹ̀sán fáwọn ọmọ wọn là ń sọ̀rọ̀ wọn pààyàn màálù ti jẹ́ àtẹ̀bẹ́rẹ̀ lọ́fẹ́ mọ̀ sí nǹkan nítorí wọ́n wọ ọlọ́ọ̀ lórí ní kẹsì wọ́n ti di ọlọ́ọ̀ lórí pé kí ló dé. tí ọ̀la fẹ́ fàyọ̀ ẹ̀rọ dọ́kà nẹ́bí Musa ti lọ nígbà nẹ́bí wa Muhammad tó dé nígbà wọn tó bí Àìṣà àwọn sí àjákujàkú wọn ní wàyí kọ́lẹ̀ Musa lè kọ́ mi yìí yá kọ́ mi iná lọ́ọ̀rẹ̀ mọ̀rọ̀kọ́ àìsàn bẹ́ẹ̀ ò kọ́rọ́ wọn ní bá kọ́ra ẹgbẹ́ òfin ìdá tí òfin ìbí ìkórìíra ń pọ̀ tí wọn àwọn sàábàárà ń gba yín ní sàábàárà ń gba yín ẹ̀yìn ẹlẹ́nu rọrùn àwọn arúgbó ẹ̀wọ̀n wá níwọ̀n náà fi ṣíà akramakumullah tọ́ba yín ẹ̀yìn náà yẹ tọ́ba ti rí sí àìsà ń bí àwọn èèyàn nú àwọn sàábàárà kan bí èèyàn nú tẹnu fáwọn tánu. àwọn ṣíà olúwa nílé ọ̀hìnbọ̀ àwọn sàhábà bó ti ṣe wọn kó lè bá àwọn fitánú bí àwọn kèfèrí. عائشة يا الله جزاها أن رسول أن رسول الله صلى الله عليه وآله وسلم قال أننا شاء الله صلى الله عليه وسلم قال أشد الناس عذابا يوم القيامة الذين يضاهئون بخلق الله أو ينسي أو اللي كوكوزي لأن يوم القيامة làwọn ẹni tó ṣe pé wọ́n ń ya àwòrán fi ju àwọn ẹ̀dá ọ̀lọ́ àwọn ìyàwó lè koko jù lọ́jọ́ ọdún nàìjíríà eléyìí túmọ̀ sí pé àwọn ẹ̀rọ sábò sí jù àwọn ìyàwó tún lè jù lọ́jọ́ ọdún nàìjíríà nù olùwàdà kọ̀kọ́ sànù wa àgbẹ̀ sàwọn nìkan ìyàwó lè koko jù lọ́jọ́ ọdún nàìjíríà nù tẹ̀rẹ̀ àwọn náà. àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ìyá tí wọn náà lé koko lọ́jọ́ gbẹ̀ndà síyà. olùwànyí anáwó yọ̀rọ̀bù nàlẹ́yà wọ́dọ̀wọ́n wọn àṣeyà ọ̀yẹ́wò mẹ́tọ́kọ́ mọ́ sàáàtù ọ̀dọ̀ ìlú ẹ̀rọ fìràwọn náà ṣẹ̀dẹ̀ làdà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ wọ́n ti ń jó fìràwọn náà àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ olùwànyí tó bá jọ́ gbẹ̀ndà síyà àwọn ni ẹ̀ mú fìràwọn náà ẹ gbé wọnú ìyà tó lé koko èyí tó lé koko jù torí rẹ̀ àwọn tó ń yàwòrán ìyàwó lè koko jù lọ́jọ́ gbèndé bẹ́ẹ̀ náà ni fìràwọ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ìyàwó lè koko jù lọ́jọ́ gbèndé àtúnyà. kí ló wá mú wọn sí bẹ́ẹ̀ kí ló mú wọn tí ìyàwó fi lè koko bẹ́ẹ̀ ìdí tí ìyàwó fi lè koko bẹ́ẹ̀ òun náà ni wípé wọ́n ń ya àwòrán fi jọ àwọn ẹ̀dá tó lu ẹlẹ́dàá wa dá. tẹ́lẹ̀ ìbáyé wa àjọ kíkájá wá ń di ẹ̀ náà ní photographer ni ọ tètè wá sẹ́mi ṣe o eléyìí ẹ̀ ṣe ise o iṣẹ́ o ise léwu ni o iṣẹ́ tí máa jẹ́ kátùbọ̀tán ọmọ dáa ni o kó ló wá kó jẹ́ kátùbọ̀tán wọ́n dáa wọlé wọn máa ẹni bí náà abẹ́rẹ́sìn ọ̀rẹ́ sẹ́mẹ́ẹ̀tì Rasulullah sallallahu alaihi wa sallam yaqul kullu musawwirin fi an-nar yaj'al lahu bi kulli suratin sawwaraha nafsan yu'adhabu biha fi jahannam al-Bukhari àti Muslim wọ́n tún gbé àgbàwá mi jáde wípé kó ló mọ sọgbére gbogbo olùyàwòrán gbogbo nínú alifáwọ̀rọ̀ ọ̀hún lọ́lọ́ tó túmọ̀ sí sẹ́yìn kan jáde ẹni tó gbẹ̀rẹ̀ lè ẹni tó kẹ́ńjìnì gbẹ̀ ẹni tó yà á pẹ̀ lọ́wọ́ ẹni tó sọ tí ń fẹ́ kẹ́ńjìnì ọ̀yà kẹ́ńjìnì náà yà kù ẹni tó sì yà ní fọ́tò tẹ́jọ́ tẹ́jọ́ sì nì gbogbo ọ̀la pẹ̀lú kó lo mọ̀sọ́gbẹ̀rẹ̀ ti nà gbogbo olùyàwòrán inú nání ọ̀wà yóò jẹ́ àdìlẹ́hùn bí kò lè sọ̀rọ̀ tó ń sọ wọ́rọ̀ á nọ́ọ̀sùn olùwàwọ̀sẹ̀mì sí ara gbogbo àwòrán kọ̀ọ̀kan tó bá yà olùwàwọ̀sẹ̀mì kọ̀ọ̀kan táwọn nítorí ọba yà yóò àdìlẹ́hùn bí ha fi jahannam olùlọ́wọ́ máa fi fìyà jẹ́ nínú na jahannam àti tìyín kò sí tàbí ṣùgbọ́n nípa kọ́fẹ́sẹ̀ nílẹ̀ al-Bukhari àti Muslim ló tún gbà wá eléyìí fi hàn wá pé gbogbo ẹni tí ń yàwòrán bàbá àgbẹ bàbá àkọwọ́ gbẹ bàbá àgbẹ ń jẹ́ nìgbẹ eléyìí tí wọ́n ń pè ní èlé àbẹ̀tì ẹ̀fọ́ ọ̀yà ọ̀yà sára pépà àbọ̀ràn ọ̀yà sára wàlà àbẹ̀tì ẹ̀yà sára sọ àbẹ̀tì ẹ̀yà sára ògiri àbẹ̀tì ẹ̀yà pẹ̀lú fọ́tò fọ́tò ọ̀yà pẹ̀lú kámẹ́rà ni eléyìí tó jẹ́ fọ́tògráfì eléyìí tó ṣe pé nígbẹ̀yìn ayé lòun ti yọjú gbogbo eléyìí náà ni wọ́n ń pè ní àwòrán àmọ́ tó gbogbo ẹni tó bá sì yà wọ́n sọ pé yàwòrán eléyìí kò sí kankan tó yọ photography náà nínú hadith yìí kúlù mùsọ̀wẹ̀rì gbogbo olùyàwòrán ti nà yóò máa bẹ nínú náà a'udhu billahi minash shaitanir rajim. kò yọ photography náà tó jẹ́ pé apáta nínú àwọn olùmọ̀ wọ́n ní photography ò sí mbẹ̀. nígbà tó dé pé iṣẹ́ rẹ̀ tẹ̀sí yíyàwòrán lọ́nà kí ló yọ kó náà dé kullu musawwiratin náà gbogbo olùyàwòrán inú náà ni ọwà àhàn tó bá yẹ pé wọn pọ̀ ní olùyàwòrán ajẹ́pá kò kọ̀ wọ́bẹ̀ dèkòdèkò kọ́ àkọ́jà yìí kọ̀ wọ́bẹ̀ rárá tẹ́lẹ̀ náà ṣùgbọ́n náà wọn náà yàwòrán ni tó bá yẹ pé lọ́la gba lọ́ba wà lọ́ba dé ibi tá ti ń ya fọ́tò ó ń dáhùn ọkọ̀ síbẹ̀ màá ló tẹ́kùrì àyè ya fọ́tò àyè yàwòrán ẹ̀sọ́ kílọ̀ náà fẹ́ pè pẹ̀lú orúkọ mi kó o báwọn yàn wà. àyè ìyàwòrán náà àwòrán nìwọ náà yà. tọ́ wọ́n sì ní gbogbo àwòrán tó bá yà gbogbo àwòrán tó bá yà ọ̀kárí agbẹ́lére ni ọwọ́ la fi yà àbí photography ńlá yà pẹ̀lú kámẹ́rà ìyàtọ̀ tẹ̀tẹ̀lé fọ́wọ́ àmì pé photography máa ń jáde wọ́n máa tẹ̀ nǹkan jáde mọ̀tẹ̀ kankan lára kámẹ́rà ọkàn máa yọ ọ́ ṣebí ọ̀rọ̀ fẹ́ yà ẹ sì ń sẹ́ni tó yà náà ọ̀kàn ní ìṣẹ̀lá sọ ẹ̀dùn dáadáa ẹ̀wọ̀n bí o ẹ̀rẹ́ni bí o ẹ̀tì wọ́n ti báyìí o torí wá yà ẹ̀rẹ́ yín nígbà tẹ̀ rẹ̀ ẹ̀gbà náà ló lọ sẹ̀sẹ̀ wá yà ó túmọ̀ sí pé òun ló ti sẹ́yìn a ti máa pé èsì gbogbo ẹ̀ ẹ̀yọ̀ kan náà tóníkàlùkù wọn kọ́ wọ́n yà wọ̀ràn gbogbo wọn yà wọ̀ràn ni anabi sallallahu alaihi wasallam kò ṣe àtẹ láàrin rẹ̀ láàbọ̀ bẹ́ẹ̀ kò sí photography láyé ànábì ọ̀dà èrè tó wà láyé ànábì ọwọ́ náà wọ́n máa fi gbẹ. àti ẹ́ńjìnì ní ìsìn àti gbé èrè tẹ̀mọ̀kọ́ náà yẹ kọ́ wọbẹ̀. bẹ́ẹ̀ náà lé ọkọ̀ ok àti ọdún kan lórí ká ń gbé èrè. ní tá a sọ fún ẹ́ńjìn agbókùtà wọn lọ ẹ́ńjìn ọwọ́ sọ fún yẹn bẹ́ẹ̀ náà fẹ́ kọ́ bá yà àtàrà rẹ̀ ẹ́ńjìn yẹn láàrin fifteen seconds ó ti yà wọ́n sọ pé ọ̀rọ̀ ànábì ọ̀kárí ẹ̀ tó bá ànábì ọmọ pẹ́ńjì ní bọ̀ wá tó padà máa bá wọn bẹ́ẹ̀ ni. ok kí ló dé lónìí yìí báyìí àwọn ọmọ sọ pé àwọn ìdájọ́ tọrọ mọ́ pé ọwọ́ bàálù àwọn ìdájọ́ tọrọ mọ́ pé ọwọ́ kọjú omi gbogbo ẹwà láyé ànábì ni. kí ló dé ká ń sọ àdájọ́ tó jẹ má ẹgbẹ́ máìkì wọn mọ́ṣáláṣí àti síkà àti ọmọ ìgbéwọ̀ ẹwà àbọ̀ nsọ ara rẹ̀ dànù kí ni nǹkan náà tó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ́la tó ti dàgbà rẹ̀ ní ìsìlá. àmọ́ ńgbà tí àwọn náà bá yọ kíálì ìná kámẹ́rà sí láyé ànábì àyè náà bọ́tù wọ̀tà wà láyé ànábì. gbogbo àwọn ẹ̀wù táwọn ẹ̀sẹ̀ ọ̀kọ́ wà jakadi wọ́n wọ wọ́n wọ láyé ànábì ìrànlá àtàwọn àti ìjókòó lábẹ́ tẹ́ǹtì báyìí irú tẹ́ǹtì àwọn ànábì náà nìyẹn ní ń gbé dúró. tó eléyìí túmọ̀ sí pé àwáwí lásán lọ́pọ̀lọpọ̀ àwáwí. gbàtà ìdòbí sọ̀rọ̀ lọ́wọ́ tó lọ́sọ̀ kó ló mọ̀ sọ́gbẹ̀rún fún náà gbogbo olùyàwòrán inú náà lọ́wọ́ tẹ́ lákọ̀ọ́kọ́ ni pé kákọ́kọ́ gba sí Islam wa tá a lè lo tá a lè lo nǹkan míì. àmọ́ ká máa wá wọ́nà láti yín àdìsí lọ́rùn wípé ọ̀ sọ photography ò kò sí àdìsí kan yọ. àdìsí wo lọ sọ pé ètò ọkọ̀wọ́ yà wọ́n wí ètò ọkọ̀wọ́ gbẹ wọ́n rí kò sí bí gbogbo ẹ̀tọ́ wọn sangili sínú gbogbo olùyàwòrán ìnáni ọwọ́ gbogbo olùyàwòrán nítorí tó fi yà. bóòlù àti wá fẹ́ yí ọ̀kan láti kalẹ̀. a rí i pé gbàtà náà bí o ti yọ ayé o sí sẹ́ni bọ́dì láti máa ṣe philosophy kan láti yọ actually you know ètò ìbéèrè yẹn ó níbòjì òjijì rẹ̀ ẹ̀ máa rí ẹ̀ máa rí òjijì rẹ̀ bọ̀tí sábì dáhùn dáhùn. àwòrán wọn dà mẹ́ta àwòrán àwòrán ni ó tó wa eléyìí ń jẹ́ báwọn. tọ́ gbàtà nàbì sọ̀rọ̀ bá àdìo sẹ́lẹ̀ tó ti sọ̀rọ̀ àyè òsì fún wa láti sọ pé wọ́n yọ ọ̀kan kú. wọ́n ní gbogbo àwòrán kọ̀ọ̀kan tó bá yà ó fẹ̀mí sí lára. olóòmà ti fìyà nínú náà jahannam àkíyèsí nù fọwọ́ fẹ́ yà pọ̀pọ̀ ti dìyà ọ̀pọ̀ fẹ́ yà ń wà bá kí rí wàhálà ọ ń wà bá táwọn fọ́tò táwọn fọ́tò ọ̀tọ̀ àmọ́ kọ́kọ́ gbọ́ tíṣẹ̀lẹ̀ àwòye tọ́ ọmọ pípẹ́ lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìṣẹ̀lẹ̀ àyínà mú wa tí àmọ́ wọ́n mú ìwọ àánú rẹ̀ tó gbà pé yẹ sẹ́rí àmúwa èmi mọ yí àtàrà mi. tó bẹ́ẹ̀ náà lélẹ́yìí ọkọ̀ọ̀kọ̀ gbọ́ yí pé sẹ́rí àwa oníkámẹ́sì ọwọ́ àkùsọ́wọ́ bóòlù láti sàkùn ọ̀nà wo lágbàtà fi bọ́ lọ́wọ́ rẹ̀. ó yá nísìn tí o bá sọ pé wọ́n ṣàyọkúrò eléyìí táwa dínjà fún ìdàsíyàmà lórí pé bá a ṣe wí náà lórí wọn ọ̀yọ́ àtúnṣe wo lèèyàn máa ṣe ń jẹ ọgbẹǹde gbogbo ẹni tó bá fẹ́ ṣàtúnṣe ibi ni ó ti ṣe gbogbo ẹni tó bá fẹ́ dáràn ibi náà ni ó ti dáràn kátó kú là dáràn kátó kú là tọrọ àforíjìn tá a pa aburú sí tí ẹ bá ti dúró bí ẹni kú àbámanì torí di eléyìí ó tún wá nínú àdéhìsí mi eléyìí tó ṣe pé Al-Bukhari àti Muslim yìí tún gbà wá. láti dínà àdìsí ẹ ẹwọ tó fẹsẹ̀ nílẹ̀ ó ti ẹ̀fẹsẹ̀ nílẹ̀ ó ti jókòó wá. àti Muslim ló tún gbàrà wọn náà nàbí sọ pé máa sọ fún wọn sọ rẹ tẹ́ǹtì jòlíà ẹnikẹ́ni tó bá ya àwòrán kan láyé kò lè fa ẹ̀yìn fọkànfẹ́ arúhà wàlẹ́ yìí sẹ́dí náà rẹ̀ àwọn làbọ̀ lọ́rùn lọ́jọ́ fún ìlànà síyàmà sẹ́ẹ̀mí sí lára kó a ti rí sí lára láéláé. ìpèníjà tí ń tún retí rẹ̀ ní ọjọ́ ìjọba ìdàlùfìyà. wọlé mùsùlùmí ẹgbàá mi tó wá látọ̀dọ̀ alimam muslim rahimahullah ani abil hiyaj qala qala li ali wọn ni ali bin abi talib sọ fún mi pé ala abàcátúkà ala ma abàcátani alayhi rasulillah sallallahu alayhi wa sallam ọ̀yá àdékìrán. láti ṣe irúṣẹ́ káàdàbí ra mi kí n ṣe bí alásẹ̀dá asúrọ̀tẹ́ ìlà pàmẹ́sítàá ikọ̀ gbọ́dọ̀ fi àwòrán kan sílẹ̀ ẹ̀yà àfikọ̀ bàjẹ́ ọ̀ gbọ́dọ̀ fi àwòrán kan sílẹ̀ àfikọ̀ bàjẹ́ wọlé ọ̀bùrán oṣù gbọ́dọ̀ fi sàárì kan sílẹ̀ mùsùlùmán tọ́gà ọ̀hún tọ́gà ju ẹgbẹ́ lọ sàárì kan tọ́gà sàárì mi lọ ìlà sọ̀wọ́ ìta Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní sẹ́yìn anábì bẹ́ẹ̀ ọ́ anábì ọ́ ọ̀nà wa ń firú sẹ́yìn ó fi ń bẹ lómi eléyìí tó túmọ̀ sí wípé àwòrán gbogbo àwòrán tó bá ti ní í ṣe pẹ̀lú tábẹ̀mí kò sí nínú nǹkan tó yẹ ká máa yà ìsìláàmù kò faramọ́ ìsìláàmù ṣe léèwọ̀ a ò gbọ́dọ̀ yá ṣùgbọ́n tó bá wọ àwọn èèyàn péjọ síbi kan àwọn èèyàn tó wá péjọ wọ́n pọ̀ ọ̀pọ̀ gan àwọn wá dúró lẹ́yìn tó ga gan àwọn ayé àwọn a lè dá orí wọn mà yàtọ̀ sí ojú yàtọ̀ sí imú yàtọ̀ sọ́run yàtọ̀ sẹ́sẹ̀ àtàrórí nǹkan lọ báyìí kò sí nǹkan tó burú nù lẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé ń gbà mí nígbà tí ìgbògbò wọn wà lọ́bà àbí wọn wà ní mọ̀sídẹ́nìtà ìgbògbò wọn pọ̀ lọ́bà wọn kẹlẹ̀ ìyá wọn pẹ̀lú ẹlikọ́pítà tí wọn fi di fílẹ̀ ti pọ̀ tó àmọ́ ẹ̀ní dá ẹnì kankan mà ẹ̀ní dórí má yàtọ̀ sí kí wọ́n rí wọn lẹ́kàn lọ. tó bá ya fọ́tò bá wọn kò sí nǹkan tó burú mbẹ̀ nítorí pé àròrí àrọ́rùn àrí àyà àrí ẹsẹ̀ yàtọ̀ akànrórí lọ́nù kò sí tó burú mbẹ̀. àwòrán abẹ́mí aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ àkóbá tó lè fà ọlọ́jà ń tirẹ̀ rẹ̀. ìsìláàmù ò sì fẹ́ wa bá burú kò fẹ́ ká jẹ́ni tá kò sínú àkóbá kò fẹ́ kọ́rọ̀ wa kọ́ bàjẹ́ iná ló ṣe ṣe léwọ̀. téèyàn bá wá gbọ́ téèyàn wá gbà kò sí tàbí ṣùgbọ́n èèyàn ní dáadọ́ jẹ tiẹ̀. téèyàn bá wá gbọ́ téèyàn kọ̀ láti gbà wọ́n bá padà ń bẹ nínú téèyàn lè sì torí rẹ̀ gbà ò kò sí tàbí ṣùgbọ́n èèyàn lè yàn dáadáa àmà tọ́ba jùlọ làgbé ńdàlùkìyà àmà tábà wo àwọn nǹkan tó ti síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí á rí fún àwọn nǹkan púpọ̀ àwọn amújáde alákọ̀ọ́kọ́ wọ́n ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ pé ọ̀rọ̀ lọ́wọ́ dáa ọ̀gbọ́n tó ga sọ wípé ọ̀gbọ́n tó ga sọ wípé wọ́n ti í sọkọ́sọ ní gbogbo nǹkan tí bá wọn sọ àti kọjá pé àpẹẹrẹ lórí ipò nísìnyí sọ ajẹ́pẹ́ olúwa ẹlẹ́dàá wa ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni olúwa ẹlẹ́dàá wa ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni ọlọ́run máa ń sọ̀rọ̀ àti wípé ó máa ń sọ̀rọ̀ nígbà tó bá fẹ́ bọ́ba ti ṣe fẹ́ nínú àtẹ̀wáhì nínú àkídà. aṣọ ike alukalamu lillahi azza wa jal sifatun fa'liya sifatun fa'liya ìròyìn ni tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ló a máa sọ̀rọ̀ nígbà tó bá fẹ́ àti bọ́gbà ti ṣe fẹ́ a ò sì ní sọ pé máa sọ̀rọ̀ báyìí báyìí a ò ní sọ pé máa sọ̀rọ̀ báyìí báyìí nítorí pé lẹ́yìn tẹ̀tẹ̀ mẹ̀tìlẹ́yìn ṣẹ́yìn wà wọ́n sẹ́mi ọ̀lọ́sẹ̀ kò sí kankan tó dàbí Allah ọlọ́bọ̀ olùgbọ́ ọlọ́bọ̀ olùrí torí ẹ̀ a ò ní sọ ike ìmọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa lára ọ̀ ọ̀rọ̀ olú ẹlẹ́dàá wa kò sí èsì wé tàwọn ẹ̀dá rẹ̀ ẹ bá mi gbọ́n táyà yìí sọ ìnàmá àmọ̀ròhó ìdá ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ yá ẹ̀yẹ̀kú lẹ̀lẹ̀hó kó nìkan àti olúwa kì í ṣe nǹkan kan tọ́ba gbèrò pé kí nǹkan kan ṣẹlẹ̀ ju kọ́ sọ fún nǹkan náà pé ṣẹ́ ó sì máa ṣẹ lọ. ṣẹ́ ó sì máa ṣẹ ọ̀rọ̀ ni. ẹ dákun ṣẹ́ kọ́ máa ṣẹ nílò lolúwa ń wí nípa èèyàn kọ̀ọ̀kan ní wa lójúmọ́ kan olúwa nìkan lọ́mọ. nítorí pé gbogbo ń tó ṣe àti gbogbo ń tó sọ àti gbogbo ń tó ṣíọ́ àti gbogbo ń tó mú àti gbogbo ń tó pàṣẹ gbogbo ẹ̀ lolúwa ń sọ fún pé kọ́ ṣẹ tó sì ṣẹ ẹ̀dá olúwa kò sí fi gbé ẹ̀dá rẹ̀ olóòtú yẹ ọ̀rọ̀ táwa lè sọ tó sì rẹ̀ wá olúwa ẹlẹ́dàá ò rí bẹ́ẹ̀ kò lè yẹ omi òwò kì í ṣá inú sẹ́ẹ̀ lolúwa wá wà ní ojoojúmọ́ àti olúwa ńlọ ń bẹ pẹ̀lú rẹ̀ tó fi wá bí lónìí ó ní kọ́ wá ló sì wá àti ẹ̀ ló mọ jókòó níbi tó ti jókòó àtẹ́rẹ̀ ló mú ọmọ ti dìde láti gbà tó ti jókòó àtẹ́rẹ̀ ló mú ọmọ lọ máa bọ̀ àtẹ́rẹ̀ ló mú ọdákẹ́ láti gbà tó ti jókòó àtẹ́rẹ̀ ló mú ọmọ sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àtẹ́rẹ̀ aláwọ̀ tó ń gbọ́ ọmọ yìí ọ olómukọ̀ yìí ọ olómukọ̀ yìí ọ dáadáa. Allahu akbar kabiira. Gbogbo ẹ̀ kúrú ìfàyàwó kéde bá ti wé ẹyọ kan ó náà lọ sọ fún wa pé gbogbo tó ń bá gbèrò wọn sọ fún pé kún ẹyọ gbogbo ìgbà ló wá sọ pé kún ọ̀rọ̀ ló ẹlẹ́dà ọkọjà bẹ́ẹ̀ ọkọjà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ló wá sì sọ ọ̀rọ̀ ni tó ṣe yí pé ó gbólóhùn ohun ní sì mú jáde ó sì ṣe kọ́ lẹ̀ nǹkan mẹ́ta ẹ̀dínmọ́ ọ̀rọ̀ ni tó ní gbólóò oògùn ló mú jáde ó sì ṣe kọ́lẹ̀ ìyẹn ni pé kìí ṣe ọ̀rọ̀ tá a rò sínú ọ̀rọ̀ àròsínú kìí sọ̀rọ̀ nísìn àìmọye sẹ́ni kálukú wọn sọ nínú rẹ̀ àmọ́tẹ́gbọ̀n wọn nìkan lọ dáàmà àti àwùwà ó sọ pé yẹn sọ̀rọ̀ kọ́tà wí bẹ́ẹ̀ ẹ sọ pé mo sọ sínú mi ìgbà ọ̀sán sínú rẹ̀ kì í sọ̀rọ̀ tọ́ka wa. torí ẹ̀ lànàbí sọ̀rọ̀ máa ní sọ̀rọ̀ sọ pé iná wà á tẹ̀jẹ́ ẹ̀wọ̀ zẹ̀lì àdúmẹ̀ máa á dẹ́kẹ̀tì bí hi náà sọ̀ ha máa lè ta àmẹ́lì ọ̀n tẹ̀tẹ̀tẹ̀ lẹ̀ olùwà sí àmójúkúrò fún mi lórí àrùn màmí. ìjọ fi ẹ̀mí wọn sọ lópin ìgbà tí wọn bá ti mú jáde àbí kí wọn fi ṣèwà o. gbogbo ẹgbẹ́ ẹ̀sẹ̀ mi sọ àbúrú yín máa pọ̀ bẹ́ẹ̀ àwọn tí ìbàtẹ́ bá sọ jáde abẹ́ fi hùwà. torí ọ̀rọ̀ ọ̀wọ́ kéde kàlámù nàfí lásán tí ọ̀rọ̀ tá a sọ sínú lásán kọ́lọ̀ ọ̀wọ́ ọ̀rọ̀ ọ̀wọ́ ọ̀rọ̀ tí ìyẹn lè gbọ́ ni. torí ẹ̀ lọ sọ màlẹ́kà jìbìrìlù gbọ́ màlẹ́kà jìbìrìlù wa jí sẹ́rẹ̀ sáńdẹ̀bí wa Muhammad sallallahu alaihi ọ̀là Kùránì tiwa. bó ti ṣe gbọ́ náà tó ti sẹ́ta nẹ́bì Musa fún ọ ní àtẹ̀wá bó ti ṣe gbọ́nu tó ti sẹ́ta nẹ́bì Isa fún ọ ní al-Injil bọ́ pẹ́kọ́ tẹ́kẹ́ ló di ń di lólu akọ́tìrà àti wọn kalẹ̀. ọba yẹ wa náà ajẹ́pọ̀rọ̀ Allah kìí ṣe bí ọ̀rọ̀ tiwa o tó bá sọ fún ẹ pé olú ẹlẹ́dàá wa máa sọ̀rọ̀ olú ẹlẹ́dàá wa sọ pé máa rò pé bíi tiwa ni o tó báwo lè sọ̀rọ̀ àtúkọ́jẹ́ páhán wa àtètè wa ìní ọ̀bà dé o. ìṣe bóòlù yẹn ti fẹ́ sọ̀rọ̀ tí ọ̀bà lára bóòlù yẹn ti fẹ́ sọ̀rọ̀ tí ọ̀bà lékè wọn náà gbọ́n tó wí bóòlù lè yàn téèyàn wá ní ọ̀wọ́ lẹ́yìn tẹ̀tẹ̀ mẹ́tìlẹ́ yìí ṣẹ́yìn kò sí nǹkan kan tó dàbí rẹ̀. Torí àwọn ọ̀gọ́dọ̀ sọ pé ọ̀rọ̀ ta gbọ́ lẹ́nu ọ̀wọ́ ó sọkùsọ̀ ni ọ ìsọkùsọ̀ rẹ̀ sọ lẹ́nu rẹ̀ báwo bọ́lá àwọn àtúntò kan kò lẹ́nu. kò síbi tó ti sọ kò lẹ́nu kò sì síbi tó ti sọ kò wà lẹ́nu. lábẹ́ àkíyà ìgbàgbọ́ tó ń tọ́ yarantí ẹ̀ gbọ́dọ̀ sọ kò lẹ́nu ẹ̀ sì gbọ́dọ̀ sọ kò lẹ́nu ẹ̀ tẹnu ní gbèdé síbi. lórí kọ̀ọ̀kan fún akó lẹ́nu kò sì sọ kò wà lẹ́nu. ọ̀ àti sọ pé eléyìí tá sọ yìí ẹnu ọ̀gbọ́n ọ̀gá ti gbọ́ ẹnu rẹ̀ ráùn gbọ́dọ̀ sọ fọ́kọ́ lẹ́nu. Àwọn ọ̀gá ọlọ́run tí mo kúkú ń pè eléti gbárò yẹn nì eléti gbárò yẹn bá wo gbọ́dọ̀ sọ fọ́kọ́ létí. Nítorí pé àwa làwọn ò lè gbọ́rọ̀ àti kọjá pa létí torí pé èèyàn làwa ọlọ́run kọ́ kìí séèyàn. Akramakumullah adájọ́ Allahu azza wa jal ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni o. Yàtọ̀ sí àwọn ulama al-kalam ulama al-kalam al-mamkur àwọn àfa ọlọ́rọ̀ ọ̀bú tẹ́pẹ́ wọ́n ti philosophy wọ́n ti bọ́nu tawhid àti logic àwọn sọ pé àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ àìsọ̀rọ̀ kúmá àlébù ni nítorí wọn àdúgbò àwọn ah, bàbá ń da akọ́bọ̀ ó kàn jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ náà ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n da bóòlù ẹ̀sìn àmọ́ dídá wọn máa búyàn lówó ni àjẹpẹ́ wọ́n ń sọ̀rọ̀ àlébù ni sọ̀rọ̀ sọ̀rọ̀ lóluwà tiwa. àwọn sọ pé ọ̀rọ̀ tí máa ń sọ kàlẹ́mù nàfsì ọ̀rọ̀ tá à ń sọ sínú ẹ̀mí ni kàlà tó tó bá tó kàlẹ́mù nàfsì lọ̀rọ̀ rẹ̀ alukur'an ò ní sí. ẹ sì máa pé olúwa sọ lọ́rọ̀ ní sísọ lọ́rọ̀ gidi ni wa kallama Allahu Musa taklima Allahu bá nàbì Musa sọ̀rọ̀ ní pàápàá ìbánisọ̀rọ̀. tẹ́lẹ̀ ìbáyé wa àjẹpẹ́ ìgbàláyè ò sí fún wa láti sọ pé Allahu azza wa jal kìí sọ̀rọ̀ Allahu máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ sì ti gbọ́. àwọn Asha'ira àwọn Asha'ira tí ọ̀pọ̀lọpọ̀ wọn lápidà rẹ̀ làwọn ń gbé ká àwọn sọ pé ọ̀rọ̀ Allahu azza wa ní kàlámù nafsi ni o gẹ́gẹ́ bí àwọn Mu'tazila gẹ́gẹ́ bí àwọn ọmọ àtẹ́sílà làwọn náà wí. àmọ́ lójú àwọn èèyàn wọ́n sọ pé ọ̀rọ̀ rẹ̀ lọ́fún wà màdà wọ́n ní gbólóò ni àti túmọ̀. ṣùgbọ́n tó bá ku àwọn kúra wọn àwọn tó ń jẹ jẹ́ ògbóǹtarìgì nídìí àṣàríyà àwọn sọ pé sàlámù hùnà sí pápá. pé ọ̀rọ̀ tá a sọ sínú ẹ̀mí nìkan lọ́rọ̀ àwa tá lè gbọ́ sọ kọ́rọ̀ yà lè gbọ́ ajẹ́pẹ́ rọ́lá ìkùrọ̀ àwọn ní àwọn torí di eléyìí báyìí wọn làwọn lè wí lójú gbogbo èèyàn àmọ́ tó bá kó àwọn àwọn máa wí ìdààbò àkídàwọn lọ́wọ́ bí fà a ẹ má ti rí báwọn kan la lè sọ fún a lè sọ báwọn kan àpẹẹrẹ pé ọsì ní lọ́nà ni. tẹ́lẹ̀ làwọn awúsá tó wá gbá sí ara ẹ̀wọ̀ ọlọ́jà àríyá lẹ́yìn màtúrídíyà ní. ṣé àṣàríyà màtúrídíyà lànàbí fáwọn èèyàn lẹ̀ lórí ẹ̀ kí ló ń ká àṣàríyà lẹ̀ ṣebí Abul Hasan al-Ash'ari nítorí ló ń tó dé lẹ́yìn fún ànábì ó ti wá gbọ́dọ̀ jẹ́ pàpídà rẹ̀ ní olúwa ní àtẹ̀lẹ́ àbúmọ̀ sùúrù màtòrí bí nígbòrò tó dé tó fi dẹ́kọ̀ fúdà màtòrí bí àlọ́lúwa ní kẹsẹ̀lẹ́. àkìdá sẹ́nẹ̀dì sọ̀rọ̀ wá àdùn sẹ́lẹ̀ tó fà wọn fà á balẹ̀ lórí ẹ̀ ẹni kọ́ta kò pẹ́ẹ́nì. ọ̀nàdà tí èèyàn fi wá pọ̀ mọ́lẹ̀. ó dàbí kí ọlọ́run máa sọ pé màlìkí àmì ọ nípa ọ̀rọ̀ wa gbogbo tó bá ní í ṣe pẹ̀lú fúk nípa sòlúkù kúmọ ìjà níní ọ ẹ̀rọ ọ̀kùn ọ̀kùn tó gbogbo oríṣi mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ìmáà málìkọ̀ láti dàrí àkídà tí ò ṣe tẹ̀lé tókè rẹ̀ ló ṣe tẹ̀lé ẹ mọ̀ pé àkídà ti máàlì èdè tánàbí fàwọn fàábà lẹ̀ lórí ẹ̀ wọ́n lé lóyún ọ̀pẹ́ àwọn bàbá wa awúsá ẹ mọ awúsá ẹnu ẹ mú málìkí lẹ́yìn málìkí nípa ọjọ́ sẹ́kítù lọ́jà àbá kìí ẹ̀láfíìdá mẹ́lẹ́kọ̀ ọ̀dá pípò rẹ̀ ló wúlò ìsọkúsọ gáyà eléyìí jẹba olúwa lẹ́dàá á kọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni àmọ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ rẹ̀ kò dàbí ọ̀rọ̀ àwọn èèyàn ẹlẹ́kejì á rí nínú tó ti síwájú ó yé wa yéké wípé ìwà ni ká yá àwòrán gbogbo oríṣi àwòrán wọ́n gbẹ léèrè ni ọwọ́ ni wọ́n ti gbé àdáran ọwọ́ ni wọ́n ti yà sínú pépà àbátọ àbí sáré ògiri àbára kankan àbára mọ́tò àbí àwòrán yẹn ẹ̀rọ ìyàwòrán ni wọ́n ti ya photography gbogbo ẹ̀pátá ẹ̀wà ni torí pé gbogbo orúkọ rẹ̀ kan náà ni ọ̀nà ni àtẹ̀sọ́yè yíyàwòrán a ò lè yọ kankan sílẹ̀ nínú rẹ̀ pé ìjẹ́wọ̀ yíyàwòrán ọ̀kárí tiẹ̀ nítorí pé anábìíní kó lò mọ̀sánwéré ti nà gbogbo olùyàwòrán inú nání ọwọ́ ó sì tún ní máa ń sọ́wọ́ ọ̀rọ̀ sóòrọ̀ tẹ́ ẹnikẹ́ni tó bá fi lè ya àwòrán kan ó tún wọn lọ hàdí lẹ́yàtẹ̀dẹ̀ àsúrò tẹ̀ má fi àwòrán kan sílẹ̀ àbíkọ́ parí ẹ̀sẹ̀ tún náà ti àdáàbẹ̀ yọ̀ọ́ mọ̀ ìyá lọ́dọ̀ fún ilẹ̀ òkè yàrá làwọn olùyàwòrán eléyìí kárí gbogbo àwòrán jàmà àti gbogbo àwòrán àti gbogbo nǹkan tó bá máa fi yàwòrán àyàfi títú láti bá mú àyà títú láti tó bá mú àyà àwòrán kò sí ara mẹ eléyìí la lè ṣèjẹkùn nípa rẹ̀ nítorí tó bá ti wà láyé yìí tọ́ba ní ìgbà tí wọ́n sọ pé gbogbo fọ́tò àgbọ̀dọ̀ yá pátápátá ààyè ti yí padà débi fáwọn nǹkan púpọ̀ sí wà tá à ní lè ṣe àwọn nǹkan púpọ̀ wà tá à ní lè ṣe gẹ́gẹ́ bí afẹ́ṣe passport láti máa rìnrìn àjò lẹ́yìn ìjọ wọn ò kẹta passport àwọn máa ń wọ orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan ìlú kan sí ìlú kan kò sí ìkẹ̀kẹ́ tó jọmọ́ passport. pọ́sẹ̀tì kan onye a ó bùkátà passport picture àwòrán pérébé tí ó wà lára rẹ̀ tó fi dá mọ̀ fún ìwọ tó dúró wájú ra yìí iná là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yóò dá mọ̀ fún ìwọ lọ ń dúró kọ báyìí bẹ́ẹ̀ náà atúmọ̀ ìgbà èèyàn bùkátà kan máa lọ kọ́ máa bọ̀ láyé àǹfààní ń tí ò lè rí ní orílẹ̀-èdè rẹ̀. ẹlòmíì gbogbo ẹ̀kọ́ tó lò sọ ọ̀tà ní orílẹ̀-èdè tó wà ṣùgbọ́n wọ́n ń wá lórílẹ̀-èdè bẹ̀mí. kò sí bó ṣe lè débẹ̀ àfi kò ní passport. kọ́dà afẹ́ wọlé ẹ̀kọ́ tó fi dé primary level secondary level higher institution kò sí bó ṣe gbọ́ ọ̀là àwòrán náà nígbà wọn ti tó bẹ́ẹ̀ eléyìí ti ti tú láti a lè láwòrán ká yàwòrán torí eléyìí àmọ́ màá kò fi àjọ gbọ́rọ́ rẹ̀ sí bí kọ̀dẹ̀rì ha àbí yọ̀kọ̀dọ́rù bí kọ̀dẹ̀rì ìta báyìí torí túláàsì lọ́jọ́ pé wọ́n ní táwọn níta pé nítorí túláàsì bí n tó mú wa ó sún wa lọ síbi ṣíṣe nǹkan bó bá ti ṣe má náà láti nǹkan. ìyẹn ní pé wọ́n pè fún pé kí n ya fọ́tò passport picture mẹ́wàá èmi ya fifteen mẹ́wàá tí wọ́n wí náà níyà. ó bá ti ṣe kí n ní nẹ́gẹ́tìfù rẹ̀ lọ́wọ́ tó má ti béèrè ẹ bá ń kọ yí báyìí. òbúkátà ti máa lọ jókòó gbogbo gbà. tí ọ̀rọ̀ wá sí si náà àbùkátà káyà fọ́tò àbùkátà káyà fọ́tò afẹ́gbà bẹ́ẹ̀ ni nílé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ yìí wọ́n tẹ́ ọgbọ́dọ̀ mú fọ́tò wa káwọn lẹ̀ máa nítorí kẹ́lẹ́ mi ọmọ bá lo ìwé ẹ̀rí rẹ̀ ó lè sọ̀rọ̀ ẹlòmí ọmọ yọba máa jó kọ rẹ kò sì sí tọ́tẹ́ fi hàn fún nǹkan wọ́n mi tẹ́ àwọn gbọ́dọ̀ fi fọ́tò driving license tó fi hàn pé ìwọ ni ìjọba gbà pé o lè wa mọ́tò torí pé àwọn arìnrìn ọmọ wà mọ́tò rẹ̀ wà bẹ́ẹ̀ ká lè mọ̀ pé ẹni tí wọ́n gbà fún ló wà nítorí pé tó bá yẹ pé kò sí fọ́tò ń bẹ drivers license ta ni ẹlòmíì ò lè lò àti tó bá dà mọ̀ pé kò bí lọ́wọ́ àbẹ̀ ọkùnrin nìwọ eléyìí túmọ̀ sí pé wọ́n tún lè béèrè ike kó mú kọ́tù wá nítorí eléyìí. ọ̀n sáré sọ́fẹ́ gbà kankan tó jẹ́ tán rẹ̀. wọ́n sọ pé ọgbọ́nà fi kọ́tù rẹ̀ ránṣẹ́ nítorí pé tọ́kọ yẹn bá jáde téèyàn bá pe ẹni tí àwọn fẹ́ kó lẹ́tọ̀ọ́ yẹn kó jẹ́ pẹ́ẹ́nù mi ìwé yìí ọ̀bọ̀ sí lọ́wọ́ làwọn tún fi tíkẹ́ẹ̀tì ránṣẹ́ sí tó tún lo tíkẹ́ẹ̀tì ẹni ẹlẹ́ni wá táwọn ọmọ wa fẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ àwọn fẹ́ rí fọ́tò rẹ̀ táwọn tó tún láti náà tètè pèsè lẹ́yìn. bàbá jẹba kìí ṣe pé ọ̀tọ́ rárárárárá ìlọ̀rọ̀ sẹ́kù lórí ẹ̀ o pẹ̀lú báyìí ṣe dà àmọ́ yọ sẹ́kù láàrin ẹni tí túláàsì bá pèsè àmọ́ká máa ya fọ́tò nítorí ìrántí àmọ́ ah, fẹ́ máa rántí occasion yẹn occasion yẹn wà very important nínú láìpẹ́ mi ẹ má yà á nítorí ẹ ẹ má yà á nítorí ẹ bàtà yìí lè má yà ṣùgbọ́n àwọn yà ni yìí sì wọ́n lọ ya fọ́tò àwọn làwọn yà ó yìí sì wọ́n lọ fẹ́ yà mí mo fẹ́ mu lọ lé mo fẹ́ ní lọ́dọ̀ ọ̀fẹ́ máa rántí ọjọ́ yìí ọ̀rọ̀ ni wọ́n yà ó yàtọ̀ sí pé mi mo gbáyà tó ike ẹ̀yà mi ẹ̀tún ya gba bíi ẹ̀tún ya gba bíi ẹ̀yà tó mo bá ti lọ ẹ̀yà tó mo bá ti ń bọ̀ ẹ̀yà tó mo bá ti jókòó pékin. tọ́ bọ́sẹ̀ náà ká tó yà nítorí pé afẹ́ fi hàn pé photography photographer ta ni masha allah kò sẹ́ni tó lè akọ́tò dá tó ń gbogbo lẹ̀ kọ̀tọ́ kọ̀tọ́ nítorí pé a fẹ́ fi dírẹ́sì yàrá wa kọ́tọ́ gbogbo eléyìí haramu. Máa tún wá wo àwọn àdéhìí. Alùpùpù ṣàlàyé fún wa nínú rẹ̀. Ìdí tí fọ́tò fi tọ́ tó fi dé wọ̀. Yìí ti pé Islam kan máa ń pè nǹkan ọ̀dà kọ̀dà. Wọ́n ní wọ́n ń ya fọ́tò ni láti fi ẹni tí wọ́n ń ṣe jọ àwọn ẹ̀dá Allah. Wọ́n ń ya fọ́tò ni láti fi ẹni tí wọ́n ń ṣe jọ àwọn ẹ̀dá tó lù wá dá àti pípapà gan àwòrán yíyà nǹkan kan ni tó múni lọ di ká máa fi nǹkan sorogún pẹ̀lú Allah nínú ìjọsìn eléyìí tún aburú aburú jáì. tọ́ba tún àwọn àdìsí yìí láti kọ́ tọ́ka sí pé yíyà àwòrán ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gẹ́gẹ́ bá a ti sọ pé al zahabi àti Haytami gbogbo wọn gbé wọn nù síra wọn ìpèkè bí rọ́tún nínú kẹfẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá àkọ́kọ́ nínú àwọn kan tó tọ́ka sí ìpẹ́ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá látara àwọn àdéhìí yìí ọ̀nà ni ar-Rasulu sallallahu alaihi wasallam wọ́n ní man azlamu olùwà sọ fún anabi pé man azlamu mimman dhahaba yakhluqu kò sẹ́ni tó sábòsì bí ẹni tí ń lọ sí ẹ̀dá irú ẹ̀dá tí mo dáa ajẹ́pẹ́ ní ti ń sin nǹkan ní nǹkan ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá. ẹlẹ́kẹ̀jì wọ́n tún ṣèlérí ìyà iná tẹ̀mítọ́ bá yàwòrán. al-musawwiruna fin-nar kullu musawwirin fin gbogbo ẹni tó bá yàwòrán iná ní ọwọ́. bákan náà nínú àǹfààní tó tún wà nínú àwọn àdéhùn yìí a rí nínú rẹ̀ pé ká máa pa gbogbo fọ́tò rẹ̀ ètò àyàtàrà ògiri káwọ́dà pàparẹ́ eléyìí àyà sínú pépà pàparẹ́ eléyìí tó wà lára sọ pàparẹ́ gbogbo ẹ̀ káparẹ́ ètò àyàtàrà pépà táyà fotografi pàparẹ́ èsì tí ń tó burú ẹgbẹ́ bíi orí dànù tọ́ba ti kú kùkùté kò sí wàhálà mbẹ ẹgbẹ sára ògiri ńgbà kò bú kò sí wàhálà ẹ sá ti gbébi orí ìdààmú kò sí wàhálà mbẹ. Yorùbá lóbi sọ̀rọ̀ lọ́hùn àríwá ní sẹ́lẹ̀ wọ́n rí aṣọ kan ní ilé ìyá ńlá wa Aisha radiyallahu anha tọ́fi sí aṣọ kọ́tìnì àbáwọlé àwòrán wa wà lára rẹ̀. Ànábi wa ó sì kọ̀ láti wọlé kí ló dé sànàbí ọ̀wọ́lé arábìnrin bóò ni àwòrán ti wà lára kọ́tìn béèrè wọn gbé bẹ̀ lápèrè ìbejì wáyé sáfẹ́ bíbejì kálá àwòrán tó fọwọ́ yà ní yẹn tó fi ń ya nǹkan sára aṣọ sára pépà ọjọ́ ti pẹ́ ìgbà tí tó ń tó yọjú tó ń ti kámẹ́rà lòun tó dé ìgbà tí àìsà tó tó yọ aṣọ yẹn ó ní wọ́n gbé wọ́n á fi ṣe aṣọ tìmùtìmù ọgbẹ́bi orí dànù wọ́n á fi ṣaṣọ tìmùtìmù ó ní mò ń wò ní ìsìnkú ìgbà dáadáa bíi rọ́bọ̀ kù sára tìmùtìmù yẹn tó tó bá ti kú kùté kò sí wàhálà sábà wọ àwọn àdéhùn wọn tọ́ka sí pé gbogbo fọ́tò ká parẹ́ o nítorí pé tí fọ́tò bá jẹ́ dáǹkà lábù tó wà ní àrọ́wọ́tó ẹsẹ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ àbí wọ́n ń jókòó lé kó sí tóburú mẹ́. fọ́tò yín bó ṣe wà tí bàbá yín àti gbogbo ẹ̀ ẹ jókòó lé ẹ bá jókòó lé ẹ fi síbi kápẹ́ẹ̀tì àtẹ̀wọ́ yàrá ká máa tẹ̀wọ́lé kó sí tóburú mẹ́ gbà onídìí pé ká yá ẹ bá ti fi sí gbogbo ìta tẹmọ fẹ́ máa gbọ́ nínú yín pé abẹ́ ti ẹ̀gbọ́n rọ́bìṣì tẹ́lẹ̀ yìí sọ. ibi tẹ́ ti bọ̀ pé fọ́tò àbúrò ni pé wá ọmọ ìtumọ̀ kan ní díjítàlì fọ́tò stúdíò ni wọ́n ti bá mi yà á. àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ aha ó ti di kó o ti gbé kọjá yìí rẹ̀. torí ẹ̀ tọ́lá tí wọ́n ti sára aṣọ àdá tá à ń jókòó lórí ẹ̀ àmọ́ kí ti sọ ah mọ́tò kọ́ lórí o ah, bàbá rẹ̀ báwo tòótọ́ bàbá rẹ̀ yà kọ́tò rẹ̀ síbi ẹ̀ máa jókòó ẹ gẹ́gẹ́ bí wọ́n wá gbèrè kalẹ̀ sẹ́ni wọn gbọ́dọ̀ tọ́ sí wọn gbọ́dọ̀ jókòó lórí ẹ̀ ha torí di eléyìí sábà ti fi síbi tábùkù ti máa kan sí wàhálà. lọ́tẹ̀lẹ̀ tó bá jẹ́ pé wọ́n yan fótò sára bọ́ ara bọ́ ẹni tí yorùbá bá ń ṣàjọyọ̀ wọ́n máa pín ẹ̀bùn wọ́n lẹ fọ́tò ọmọ tí ń lọ ilé ọkọ sí kò sí wàhálà ẹbí sí títí láti máa fọmi tábà lé ìgbẹ́. ẹ̀rọ ọ̀gbẹ̀dẹ̀ áá fọ́tò kudi kudi báwo kí ló dé tẹ̀yìn ya fọ́tò tẹ ẹsẹ̀ kó gbé kó gbé táwọn ayé rẹ̀ ẹbí sínú bọ́kẹ́tì kẹ́fì máa dàmí ara tẹ́ bá wẹ̀ òsì wàhálà ń bẹ̀ kò nídìí kẹ́ parẹ́. bákan náà tó bá pé ara pọ́ọ̀tù lọ́wà ẹ máa fi dáná ẹ máa gba ẹ máa jó afọ́tò yàwó yàwó ìṣẹ̀lẹ̀ pé njọ́tọ́ gbábọ̀ fún yín ọjọ́ yẹn dà ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ẹ dákun àti kíni dáná jáde. dábàá lè ṣe báyìí òsì wàhálà ń bẹ̀ ẹ̀rí torí pé kọ́tìn rẹ̀ kọ́tìn wà bẹ̀ bàtà tó yọ kọ́tìn tó fi ṣe aṣọ tìmùtìmù ànábì wọlé. ìdèmí tó àmà tẹ̀ mọ́lẹ̀ gbà àmà súnlé àmà gbọ́wọ́lé tó àlà. ẹ̀rì kí n ti fi àǹfẹ́ fàyọ ọwọ́ tí yẹn bá farabalẹ̀ yóò yé yẹn kò fẹ́ ká gbé ìkẹ́kọ̀ọ́ kọjá ayé rẹ̀. a ní ìṣẹ̀lẹ̀ ṣe aṣọ láti ṣèrántí bàbá yín tó ti kú ẹ̀yà fọ́tò bàbá yín ẹ wá nítorí pé ẹsẹ̀ fẹ́ máa rántí bàbá gan kọ́ bá ń ti ṣe àga ọ̀tò asọ̀rọ̀ asọ̀rọ̀ ni kọ́ bá ń ti sakọ àga wọ́n á ṣe gbogbo pálọ̀ yìí máa ṣe àwọ̀ àwọn ìwà abẹ́tọ́kọ̀ náà ilẹ̀ ilẹ̀ ẹ̀jọ̀ kan mọ́tòkọ̀ lórí dádì dádì báyẹn. àhà ó túmọ̀ sí pé ẹ ti gbé fọ́tò rẹ kọjá àlá rẹ̀ bàbá ní fóònù bàbá ti kú. tẹ̀bí sẹ́ẹ̀tì mọ̀ ẹ́ à ń gbé nǹkan kọjá àlá rẹ̀ pàápàá fọ́tò wọn yẹn bákan náà ta bá wọ àwọn ọ̀rọ̀ tó ti síwájú. láti kí ẹ̀rí ń dáńdà lórí pé wọ́n bá kọ́lé kan sórí sàárè káwọ̀. ẹni tí àdéhùn bẹ́ẹ̀ sẹ́ oníṣẹ́ tó mìíràn bẹ̀ nínú kánà bíi bẹ́ẹ̀ ni. wọ́n gbọ́dọ̀ rí fọ́tò kan àfikọ́ parẹ́ sàárè kan tó bá ti gbá ó sì ń dọ́gba. sàárè ìsàdédé gbajàmá. tó bá dé pé òkúta gbé sínú sàárè ìpẹ̀ta wà jáde akọ̀gbẹ́kù sínú ibi tá a gbẹ́ fún yín ètò gbẹgbẹ náà la tún dàbò ẹ̀yìn tí díẹ̀ báyìí bókù yẹn ti mọ nínú sàárè inú sàárè ọ̀gá lọ sókè. torí pé àmọ́ ìpẹ́ tuntun wa ọ̀wọ́ àwọn abẹ́ ìpẹ́ta bùjáde nínú ilẹ̀ náà la tún fẹ́ dá padà ọ̀wọ́ àyè tó kù gbà nínú ilẹ̀ ilẹ̀ ìpẹ́ tó lè. ìpẹ́ tó lè tó wọ́pọ̀ nìkan ló sì lé sí bí ilẹ̀ ti ṣe wà lórí òkú nínú sàárè rẹ̀ èyí ò burú. ìrẹ́ni á rí pé gbogbo òkú mùsùlùmí sàárè wọn ìpè rẹ̀ máa ga wọn sókè náà ni. tó bá jẹ́ pé ra àwọn ọba ààyè tó kú gbà nínú sàárè ìní sàárè ti ga lọ sókè àtẹ̀. ṣùgbọ́n ọmọ ìwé dúró lórí eléyìí. ẹ̀ ń pe tàbí délẹ̀ ìsọ́kú blọ́ọ̀kù wa wọ́n ti bẹ̀rẹ̀ sí ní la foundation yípo sàárè hàn àwọn ẹni tó bá tó ṣe níwọ̀n bá inú wọn lè ṣe bí òkùnkọ̀ kan sórí sàárè hàn àwọn míì wọ́n tó méjì àwọn míì lè ṣe mẹ́ta tó bá tó ṣe pé àwọn míì lè lọ wátàlázò wọ́n lẹ́mọ àwọn ẹlòmíì táì wọ́n lẹ́mọ àwọn ẹlòmíì wà tó wọ́n kọ́ yàrá dán sórí sàárè hàn wọ́n kọ́ yàrá tó ní lẹ́kùn tí ọkọ̀ sórí sàárè ẹni tí ọkọ̀ yàrá láyé rẹ̀ tí ọkọ̀ yàrá lé lórí lẹ́yìn ikú rẹ̀ àtẹ̀yìn lówó tí a fi lè bá ọkọ̀ yàrá ẹ̀ sì kọ́kàn fún kótó kú ìkà ni tó bá gbé ọgbọ́n ọ̀run ní kẹsì ẹ̀ ní ṣe nǹkan tí Islam ọgbà kẹsì náà ní máa wù yín ṣe ọ̀fẹ́ ká kọ̀ kankan lórí sàárè kọ́jà jẹ́ kí n ti kọ́ náà nàbí sallallahu alaihi wa àìtẹ̀jẹ̀ fún ìsìnkọ́rọ̀ ànábì kọ̀ fún wa torí báwọn èèyàn mi ò ní wọ́n sọ ìtúkù tí wọ́n máa tú ànábì lẹ̀ gbọ́dọ̀ rẹ kàrí rírẹ́ lásán ẹ̀ gbọ́dọ̀ rẹ. onímọ̀pẹ̀ ni tẹ̀jẹ̀ fún ìsìnkọ́rọ̀ lárúbáwá ẹ̀ gbọ́dọ̀ rẹ ọ̀ gbọ́dọ̀ rẹ kàrí. gbẹ̀gbọ́dọ̀ kò pé àmàgbé blọ́ọ̀kì tó bá tó lówó ni bó tó lówó sí ìnílé fún ọ̀pọ̀lẹ́ lórí òtò. tó bá tó lùmọ̀ ẹni bẹ́ẹ̀ tó wò pé nígbà tó ilé ọ̀pọ̀lẹ́ lórí tó lórí táwọn olè máa wò. ẹ̀yẹ́ àwọn náà dùn nítorí tó gbàtẹ́ tó di sàárè yìí ní àwọn tí mójútó wọ́n pé bàbá àtìwáyà sẹ́jù sákàtì síwájú ọlá àwọn olùyà òye àwọn olùyà òsì wà lórí ìṣiríṣi olùyà Rahman àti olùyà Shaitan gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀rí tó díẹ̀ díẹ̀ àwọn ẹni tí ń bẹ́ẹ̀ ìsàlẹ̀ náà fi máa pawó wọ́n fi máa pawó nígbà wọn ó di oúnjẹ pé àtọ́mọ̀ lọ́ba ni gbogbo àdúrà tó ń ṣe ń di sáré bàbá yọ̀ gbà yọ̀ gbà fún ọ mọ́tàlì òní jẹ́ kàn díẹ̀ díẹ̀ ẹ̀ lọ́gbà Ah, torí tí islam sọ́ra fún yọ padà ṣẹlẹ̀ ẹ̀tọ́ àwòrán tó bá lè gbé àwọn kan bọ̀ àwọn sọ pé gbogbo sàárì táwọn rí táwọn èèyàn tó kú nígbà tí bàbá yìí kú sàárì wọn nọ́mà wọn kàkà déédéé ṣe sàárì bàbá yìí báyìí àti kọ́ sí ẹnìkan tó ní karama bẹ́ẹ̀ làwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní bọ́ ntí islam wí pàtàkì tẹ́ bá lọ sílùú islam sísáré kálukú ti tẹ̀lé ní ti kálukú rí ẹ lè mẹ́nikẹ́ni Allahu akbar àtọ́ba àtijọ́yè àtolùmọ́lá tọ́kítọ́ bá ka olùmọ̀lá yìí kò ní mú ntọ́kẹ́rẹ́ sí nàmbà tẹ̀. bẹ́ẹ̀ lẹ́yìn sáré kálukú tọ̀ lọ́gà o àyàfi tó bá sẹ́yìn níjọ́ wá sìn fún ẹ wo bí ògiri orí ti bẹ̀rẹ̀ ẹ wá ka iye sàárì tó wà torí pé àgbọn wájú bàbá yín wà ẹ wá kà pé one two three four five six seven eight number fifty two ni bàbá mi gbẹ́sẹ̀ bá fẹ́ dábì tí bàbá yín máa wà ẹ máa lọ wájú àwọn sàárì ọ̀ one two three four five six thirty day fifty two ẹ̀dẹ̀ tó fi tẹ̀sí because you are now you are not even allowed to write any number on your on the grave of a father ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà sí. Tàbí ká kálí máa dá nọ́mbà báwo. Dèbè lọ́pọ̀ bá wa ṣe pléètì rẹ̀ ike àlùmọ̀rọ̀ fóòmù ẹni tó lọ́wọ́ ti fẹ́ okùnjọ báyìí déètì báyìí kò sẹ́ni tọ́bẹ̀ ọ̀. Torí pé gbogbo ẹ̀rọ wọn fẹ́ kí ní akẹ́ sọ sàárè ìdíjẹ́ máa bọ̀. Torí ìdí eléyìí, ẹ jẹ́ káwọn náà kẹ́kọ̀ọ́ mùsùlùmí làwọn náà. Kò yẹ kí ìsìláàmù tí wọ́n yàtọ̀ irúgbà àlùjẹ́nà wọn fẹ́ wọ̀ bó làwọn fẹ́ wọ̀ àlùjẹ́nà làwọn náà fẹ́ wọ̀. tùsàárì yóò máa lọ sókè á máa kọ̀ga á máa kọ̀ga ẹni yóò wọ lè sin dẹ̀ onítùmá onítùmá torí ẹ̀kọ́ jẹ́ nọ́mà bẹ́ẹ̀ là ń fẹ́ kí gbogbo sàárì orí. nítorí pé ọlọ́ọ̀jẹ sábàbí sábàbí kọ̀ọ̀kan lé lórí sábàbí táwọn yóò fi ṣẹ̀bọ̀ sí ọ̀rọ̀ wa sábàbí tó fi ṣẹbọ sí Allah torí jẹ eléyìí a máa tọrọ nǹkan lọ́dọ̀ ẹni tí ò ní a máa pẹni tí ò lè dá wa lóhùn gbogbo òkúta àrùn sáré wàláhì ní retí kẹ́ni tó sẹ́kù láyé kọ́ máa rántí àwọn pẹ̀lú àdó àti sàrà àwọn oníkẹ̀kẹ́ kan lè ṣe fún àmà tí bàbá mi ò lè ṣe fún mi tí wọ́n fi kú tí lẹ́yìn tó kú ni wọ́n á ṣe fún mi àwọn oníṣìí ní retí pé mo tọkọ̀ ọmọ táyé tọmọ mi ọba sì kú kí ló dé tí ọ̀ràn jì mí tí wọ́n fi rántí bàbá rẹ̀. bàbá mi ní sáré kò ní sáré ọgbọ́dọ̀ máa rántí rẹ̀ pẹ̀lú àdúrà. torí pé gbogbo ẹni tó kú náà ní sáré o àwọn ẹlòmíì kú ní ìsìn wọn ò ráwọn gan dèkòdèkò fẹ́ máa ti sáré fún wa. bàálù lọ́jà àárí gbogbo ẹni tó wà bẹ̀ ọ́ ti kú. ọkọ̀ tí omi lọ́sẹ̀ yìí àárí gbogbo ẹni tó wà bẹ̀ ọ́ ti ti kú à ń torí ẹ̀ pé gbogbo ẹ̀ ní olójú orí òní kú síbi sátọ̀ rẹ gbé wà olùwọ́mọ̀ tó kù. ibi tó bá wọ ọlọ́run ló lè pààyàn tẹ́lẹ̀ ìbáyé wa àfẹ́ títàrí kan kọ̀gá ju lọ kí ni wọ́n fi pàtàkì jẹ́ lómi lọ. ibi tá a ti lọ ní ìsìn tá a máa bá yege àbá yege níṣẹ́ àwọn àlóríṣẹ́ àwọn mùsùlùmí kí lọ́mọ ti ń sàlẹ̀ fún ọ. wàláì anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé lawla alla tadafanu lada'awtu allaha an yusmi'akum min adhab al-qabr nahwan mimma asma. tí o bá ti bẹ̀rù bẹ́ẹ̀ tún ní gbókùsí ma àwọn ọba bẹ ọlọ kó mú kẹ́yìn náà máa gbọ́ ìyà tí ń di àwọn ẹni tí ìyà ń jẹ́ nù sáré gẹ́gẹ́ báwọn ti ṣe ń gbọ́ torí pé tá a bá láǹfààní àti máa gbọ́ ìyà tí ń jẹ wọn ẹnì kò ní kú ká sí máa o tẹ́lẹ̀ ìwọ ọmọ bà wá ike láti gbé wọn lábẹ́ mi tí wọn máa pariwo kí wọ́n lù ọ́ tẹ́lẹ̀ pé tó bá ń bá àwọn gbọ́ gan ni gbogbo ìtàn àwọn ìtàn ẹ̀mọ́ sì kúlẹ̀ ẹ̀mọ́ sì kúlẹ̀ káàdì kó ti gbọ́rọ̀ ti fẹ́ tẹ́lẹ̀ ìwọ oníjẹ gbádùn lágbo lórí gbogbo gbogbo àwọn tó ti mọ́lẹ̀ iná ìjẹta ló débẹ̀ àtúntà torí kí ẹni máa gbókùn sí àwọn ọ̀bẹ ọlọ́ọ̀kẹ́yìn náà máa gbọ́. ẹ sì rí orí tẹ́lá lẹ́bi lọ lórí tààrí èèyàn méjì ó ní dájúdájú wọn fìyà jẹ àwọn méjèèjì. mùsùlùmí ni wọn o wọ́n ṣe o tẹ́lẹ̀ ànábì òní sọ kí ni lọ bá tẹ́lẹ̀ náà. àríyá náà rí iṣẹ́ ṣe wọ́n ti sẹ́ tó fi yẹ kó wà lìjánà ìyàwó àjẹwà nù sàárè kí làwọn àmọ̀ ti ń ṣẹlẹ̀ sáwọn òkú wa táwọn kọ́lé ilé lórí. ṣé báwa ni sẹ́kẹ́ ṣe tó fi kó láyé jọ lójú tí ọ̀gá sáwọn kẹ̀kẹ́ wá ju ọlọ́run kọ́. tàbí ẹni tó lè fọwọ́ sọ̀yà ní ìsìnkẹ́ bàbá mi màmá mi tó kún bẹ láì jẹ́nà wọ́lá ìkọ̀sí ṣé bá ti fi fọwọ́ sọ̀yà kẹ́nìkan bẹ́nu náà yàtọ̀ sẹ́ni tó lu abá sọ wípé ọmọ aná ni àmọ́ aná fi pè lọ́mọ aná. torí di eléyìí àwọn òkú wa nínú pa láàánú wa wọn náà nípa àgbọ́dọ̀ kọ nǹkan kan lórí sàárè wọn àgbọ́dọ̀ rẹ sàárè wọn. ọmọ akẹ́lì àwọn burúkú pọ̀ láwùjọ tiwa wọ́n máa ń dórí òkú bẹ́ẹ̀ sì wọ́n ta gbolé yín wọ́n bá dórí wọn náà wọ́n gbé. ẹni tí sì ń dórí òkú wọ́n tí ó dà pọ̀ nǹkan mọ́ tó dà pọ̀ ní dórí ọ̀daràn tiẹ̀ náà ọ̀daràn tó pé torí waste product ni waste product ni ni òun pe òun pe ẹ̀yà ọmọ èèyàn tó ti kú ní ìdọ̀tí pàǹtí ìdọ̀tí pàǹtí báwo ẹni àkọlé ni mùsùlùmí ọwọ́ àláyé àwọ̀ ti kú ìgbàláyé òsì tẹ̀sí bákúbákú nítorí pọ́ba ti kú. tẹ́lẹ̀ báyé wa àjẹ́ ike àwòrán yẹn ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa kárí ká jìnnà sí yíyá rẹ̀ ká sọ́ra fún lódiwọ̀n bá a bá ti lágbára máa ayé ti bàjẹ́ ó ti dárú débi pé ọ̀fẹ́ mọ́sẹ́nì kama tí kì í yá àwòrán láyé lónìí ọ̀fẹ́ mọ́sẹ́nì kama kódà tó fi dórí àwọn àfa wa táwọn náà tún kọtíra àdúgbò tọ wàláhì púpọ̀ ni wọn náà tún yà lónìí títí náà àmàdí tó ti dé wá bá wọn àmàdí tó ti dé wá bá wọn sẹ́nìkan ló gbọ́ kúkú lájà máa wọn ni sẹ́nìkan ló sẹ́rù bá wọn ni ike tó bá fi yín dáa ẹ tún sọ pé kò dáa mọ́. láàbìlà ìlọ tóbi lórí àwọn tó kọ́ wa ní àwọn yunifásitì ọba yẹn lọ́kàjẹ́ kàrùkù sì ń bẹ̀rẹ̀ ọjà arímádìsì lọ́wọ́. Allahu akbar Allahu akbar kabira. ọ̀gá ọláìsọ̀lá ọ̀gá oníkàlùkù ntí ntí àmọ̀tẹ́lẹ̀ òun náà ní pé àwọn àfa misra àwọn ni máa ń sọ pé photography ọmọ ẹsẹ̀ wọ̀ tó ti pé wọn lẹ́nu kàtọ́ yọ gẹ́gẹ́ bí àlàyé tẹ̀gbọ́n tá a ti ṣe yìí ṣùgbọ́n àwọn àti ìyá ẹni má di sí lọ sí pẹ́. ní ọjọ́ tí wá láwọn ẹgbẹ́ ẹ̀kọ́ wa àtàwọn èèyàn ní àṣà òbí ìyá níta àdúró lórí rẹ̀ ní pé gbogbo ẹ̀ kọ̀tọ́ oníkálukú ló sì nílé àfẹnitọ́ bá ya tara tiẹ̀. débi táwọn síra wà yàtọ̀ sínú àwọn Bukhari àti Muslim. wọ́n ti sọ àwọn síra kàbáyé rẹ̀ dáadáa. ọ àwọn síra tó pọ̀ táwọn olùmọ̀tò ṣe. kódà nínú àwọn síra yìí ó kù díẹ̀ ìtumọ̀ kan sí Yorùbá nínú àwọn síra tó máa ma túmọ̀. àtúrọ̀ ọ̀kan ọ̀gbọ́n ṣàtúntò ní gbogbo ẹ̀yí bìrì kálukú bá tún sọ pé tó bá jẹ́ pé photography ẹ lè máa yà á tọ́tù ti gbé fọ́tò wọn mọ àmì nínú mẹ́sàlásì káàbà àti mẹ́sàlásì ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní Madina ẹ̀yin ọ̀ma rí ní ìsìké kálukú ń gbé kámẹ́rà lọ kí ló burú ọ̀rọ̀ aláṣejù àwọn oníkámẹ́ ya fọ́tò ọ̀rọ̀ aláṣejù làálùyà yín o ọ̀rọ̀ wa kan yà o àbẹ́ ìṣẹ́ mọ̀kọ́lọ́rọ̀ àmọ̀lẹ́kà ni tẹ́lá ti ọjà tẹ́lẹ̀ yọ kámẹ́rà báyìí kọ́sọ́kọ́sọ́ ya fọ́tò iwájú rẹ̀ wọ́n ti fọ́ ọ̀rẹ́ rẹ̀ kí lọ́ wá tẹ̀ ètò ṣẹlẹ̀ gángan ni òye wa àwọn àdéhìí sì ni kò sí ń tọ́ parí ó dojú sí níjọ́ kan débi pé mo ṣe babalá research nípa ti ń lọ láyé lónìí kí ló dé tí gbogbo ẹni tí sọ pé fọ́tò ọ̀dà tẹ́lẹ̀ fọ́tò ibi tó lọ kọjá lásán ní ti hàn rí dáadáa ó lè àwọn afá ńláńláńlá ní wa pé pé ìjókòó pawápọ̀ wọ́n afẹ́ dìde wọn ní àwọn gbọ́dọ̀ ya fọ́tò. a fọ́tò bá wọ. fẹ́ǹtì wọ́n gẹ́ni nísìlá tí ń jẹ́ lọ́dọ̀ mi tó sọ ikú kọjá. wàláhì sàmà sẹ́wọ́n pé kéde gbogbo tí a rí rẹ̀ máa sọ. torí ìdílé ọgbà ìrẹ̀rù kí ni ń tọ́ sẹ̀lẹ̀ gan. àdéhìí kò sí náírà àti mọ̀ọ́sọ̀ àdéhìí ń bẹ kò sí tọ́ parí kí ló wá ṣẹlẹ̀ ọlọ́ àwa kò yé wa. ìdí nu ẹni jẹ́ pé ó lè máa yà yín lẹ́nu tí bá ti sọ̀kalẹ̀ ń bì kan nílẹ̀ lárúbá lónìí tí bá ti sọ̀kalẹ̀ sápọ́ pè yín tí bá ti sọ̀ wọ́n tún máa fi kámẹ́rà lẹ́yìn ká. torí lọ́dọ̀ tí wọ́n pè é sàrámù mà wọ́n tún máa fi lẹ́yìn ká ẹ̀ ọba ẹ̀ kàkà máa ọba àpàkà kí ló dé máa ọba ẹ̀ tún kàkà máa ọba àpàkà. lẹ́ẹ̀kan náà wọ́n ti Facebook live yẹ torí pé lọ́dọ̀ tiwọn kìí sàrà mọ̀ mà. bí ìgbà tí wáhàyí kan dé lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀sọ́ ní ẹ̀sà yọkúrẹ́ lé kọ̀wá sí kò sí eléyìí gbogbo wọn ní ìyá. àmọ́ tí wọ́n ti wọ́n ní kọ́ gba páálí kan wọ́n gba sàtífíkẹ́tì kan àbá kámẹ́rà lè ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. àwọn awòwò láyé lónìí kí ni gbogbo wọn sọ pa fọ́tò lónìí. láti fi wọn pé àwọn ẹ̀sìn mẹ́ta láyé lónìí. wọ́n ní àwọn tó pọ̀ jù láyé ẹ̀ máa gbádùn. àwọn sọ pé nínú àwọn afáàtọ̀ wà láyé lónìí. wọ́n lọ́wọ́ tó pọ̀ jù. àwọn sọ pé photography kò sí nínú fọ́tò eléyìí tó a ṣe léèwọ̀ torí pé ẹni tó yà kò yá láti fi jọ irú ẹ̀dá tó lu adá wọ́n ní nǹkan tó ń kà ṣe òní kó mú òdìdí ẹni tó yà ní fọ́tò sílẹ̀ ó dìdí ìlẹ́múlẹ̀ ẹ̀yà kankan ẹ̀gbọ́rọ̀ ọ̀yà kankan a sì rí pé masha Allah sóòrọ̀ tó ń tẹ̀kọ̀ ọ̀f ọ̀dà nǹkan ṣe rí kankan àmọ́ òdìdí ló mú ẹ̀gbọ́rọ̀ wọn làwọn afa tó pọ̀ jù àwọn tó ń lídì àwọn eléyìí làwọn afa misra ẹlẹ́kejì òun làwọn tó sọ pé haram tó sọ pé kò sí yàtọ̀ láàrin fọ́tòkà àti fọ́tòkà tó jẹ́ pé ẹ bá wo àwọn nùsùsù àwọn ẹ̀rí ọlọ́tọ̀kà sí lódodo àwọn ẹni tí wọ́n síwájú eléyìí làwọn lò máa tí wọ́n pọ̀ jù láti asaudiya tẹ́lẹ̀ náà nù tẹ́lẹ̀ nù ó ti yí ni aha ẹni tó sì síwájú wọn ni àṣẹrẹ Ibn Baz rahimahullah wọn ní tíra kan wọn fẹẹ túmọ̀ rẹ̀ díẹ̀ lọ nítorí pásítọ mi há ní ẹjẹ ń túmọ̀ rẹ̀ nípa àdájọ́ fọ́tò tọ bẹ́ẹ̀ni ike Sheikh Ibn Uthaymeen rahimahullah àwọn náà ní fọ́tò ọjà àmọ́ wọn sàyọkúrò orí ti kan nígbà yẹn la ilaha tẹ bá rí bí gbogbo ayé ṣe fèsì fún wa wípé òsì olùmọ̀ ló ti tóbi tó a sàtìsẹ àtìsẹ tiwọn nù kẹlẹ mà tó wọn fi ṣàwàdà tọ àwọn kẹta làwọn ní kẹsàn kọ́ wọn sọ pé káì gbẹkíá ọ̀yẹ̀ká jìnnà sí fọ́tò àyàfi ẹni títí láti bá ti wà lọ díẹ̀. àwọn aṣọ́tò ní báyìí ọ̀rọ̀ wọn náà nù. àwọn sọ pé títúláàsì tó bá tìyàn lọ sídìí kankan ó nìkan la lè yọkù. kí ló títúláàsì lè tì wá lọ sídìí ẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe wí sáájú. wọ́n bẹ́ẹ̀ ṣe NIN fún wa ní nàìjíríà tí wọ́n ń bì. bẹ́ẹ̀ náà làwọn àlùmínà ní tiwọn National Identity Card. kó o lè bá a dán ọmọ fọ́tò náà wà bẹ́ẹ̀. bákan náà wọ́n fẹ́ẹ́ ṣe passport fọ́tò rẹ̀ wà bẹ̀ driver's license fọ́tò rẹ̀ wà bẹ̀ ẹ̀kọ́ tàǹkọ́ fọ́tò rẹ̀ wà bẹ̀ tó bá fẹ́ gbà rẹ̀ lágbòjú. bákan náà wọ́n rí i pé ọ̀fẹ́ lọ hajj wọ́n ní kò mú fọ́tò wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ eléyìí àyọkúrò wà bẹ̀. bó tilẹ̀ jẹ́ pàrọ̀ sẹ́ni ẹni ya fọ́tò náà wọ́n sọ pé gbogbo nǹkan lẹ́ni ya o. àwọn náà sọ pé kọ́ lọ ya obìnrin wọn sọ pé kọ́ lọ ya fọ́tò kó tójú bọ́lé àwọn èèyàn kọ́ ya fọ́tò ń lé wa o àwọn náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn sọ pé tó wá jẹ́ pé photography ni tí wọ́n fi kámẹ́rà yà kìí ṣe wọ̀ ṣùgbọ́n àwọn sọ pé èèwọ̀ ni àti títí láti láti wà lọ síbi rẹ̀ láti láti wà lọ síbi rẹ̀ àní yàtayọ̀ títí láti wà lọ sí ìdí rẹ̀ pẹ̀lú pátùgbà pé èèwọ̀ ni tí ọ̀gá ń sí títí ìyàtọ̀ wọn bẹ láàrin pé èmi mo lọ gà yàtọ̀ ẹ̀ máa yà mí àti nǹkan fẹ́ ṣẹlẹ̀ nǹkan fẹ́ ṣẹlẹ̀ mo kà rí kán ti ya fọ́tò mi kí ni mo fẹ́ o kò sí tí mo lè ṣe o akramakumullah ẹ ti gbogbo àwọn afọ àti àṣọ yìí náà sani èèwà ni gbogbo wọn náà wọn ya fọ́tò wọn torí báwọn fọ́tò karambà ní ni wọn ṣẹ́kù ìbùnú ibà wọn ya fọ́tò wọn ṣẹ́kù ìbùnú ìsẹ̀mí ìbí ẹ̀yin náà rí sábà ń ẹ̀ṣẹ́ kọ́ńtà ọ̀yà fọ́tò gbogbo kálukú gbogbo kó wa ọ̀yà pọ̀ fẹ́ bọ̀ ọkọ̀ yẹn ti fọ́tò tòṣìlẹ̀ pọ̀ fẹ́ bọ̀ ọkọ̀ ayọ̀. àwọn akọ́sọ àdúrà pẹ̀lú ìtumọ̀ sí i pé ìwé àti nǹkan tí àwọn ọ̀rọ̀ ẹ̀rọ abẹ́tò ẹsẹ̀ kínní ọ̀dà kún fọ́tímẹ́ǹtì rẹ̀ níta ọ̀sán ni pé kọ̀tọ́ ọ̀tọ́ náà ọ̀tọ́ kọ̀tọ́ náà àti fọ́rọ̀ wa jẹ ṣùgbọ́n tó wọ́n tẹ̀lẹ̀ ìgbẹ́ nìkan ya fọ́tò yẹn wọ́n pe sí kínní kan kìí ṣe ń ta ni máa pariwo sí èmi kọ́ ọmọ onípẹ́ nìkan yà mí èmi ya fọ́tò mo sì sọ fún gbogbo èèyàn pé kọ̀dà ní ìsìn yẹn yẹn tó bẹ́ẹ̀ lórí pé kọ̀dà kọ̀kọ̀ má kọ̀kọ̀ má àwọn tó kọ́ alẹ́kọ̀ọ́ kan lọ pé àjèjì ẹ̀ pọ̀ lágbàá fọ́tò yìí áá kí ló ti ọ́ nàìjíríà ìta àti kojẹ wo kojẹ ẹ̀jẹ̀ kí kọ́ bẹ́ẹ̀ náà tó síbẹ̀síbẹ̀ ẹ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ní yunifásitì wa ní alimadina níbẹ̀ ní yunifásitì sọ pé alihamudulilayi wọn mọ títẹ pọtàn kọ àwọn màkà ká má pé òun kátà pápákọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yunifásitì yẹn dà gan wọ́n sì mójútó pé ọmọ tó wá kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó wá kọ́ lọ́kọ̀ọ́dúnmá kò ní ráyè rà mí bẹ́ẹ̀ ni nígbà yẹn a sì mọ̀ pé dìsí náà wọn ní máa máa ṣe ń tọ́ka pé lẹ́yìn nígbà yẹn nígbà yẹn à wọ́n ṣe ti sọ́kọ́ ní tẹlifíṣàn ṣe ti sọ́kọ́ ní tẹlifíṣàn lè níbi tí wọ́n mójútó pa àwọn ọmọdé wọ́n wá ń pè wá ń dọ̀kan lọ́dún kan wọ́n pè wá fún international conference à mọ̀ wá wò bí tẹ̀tẹ̀ dé àti ibi tí mo mọ̀ náà kọ́ ni ọlọ́wọ́ amọ̀nà ẹ̀sìn yìí sàmọ̀nà ọdún ìmọ̀ họ́ọ̀lù kan wà tẹ́kọ̀ ní họ́ọ̀lù tó tóbi jù nígbà yẹn táàbù máa ń dìfẹ́ǹdì àwọn ìwé ìwé ìwé tá a fẹ́ fi gbàwé ẹ̀rí ńlá à ń pè ní pààtó al-muhadarat al wọ́n bá rí i pé gbogbo àwọn ògiri níbi tẹlifíṣàn ẹni tí ń sọ̀rọ̀ tí ń bá wa sọ̀rọ̀ ẹ̀rí táwọn rẹ̀ ti kún gbogbo àwọn ògiri. wọn lọ Allahu akbar Allahu akbar ààyè ń yí padà ààyè ń yí padà kí ló ń yí padà àwọn là ń ẹ̀rí ló sí pé láti jẹ́ fún yìí gẹ́gẹ́ ti ṣe wá ká sì gbìyànjú láti máa lò ó gbogbo a wa. ká gbìyànjú láti ṣe ìpele láti ma áyàwó àti ìṣòwò lọ́tọ́ka ti ń tàn ṣe àti ń tàn ṣe kì í ṣe kí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nílùú báyìí. sẹ́ni gbogbo ẹni tó bá tẹ̀rí tiẹ̀ láyé oní pé bẹ́ẹ̀ wọ́n ń ṣe ní Mẹ́kà bẹ́ẹ̀ wọ́n ń ṣe ní Màdínà bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ní Káírò bẹ́ẹ̀ wọ́n á ẹni tó ọmọ ṣe òní. torí pé ìlú yẹn ẹni tí ń dáńdà lè yí padà ìṣesí wọn lè yàtọ̀ sí ní tó ti káwọn ọjọ́ pé ń tẹ́ ẹ ti mà tẹ́ ẹ máa tẹ̀lé o àwọn tẹ̀lé má. àwọn ń wò ó pé ìfàsẹ́yìn ni nígbà táwọn ń tẹ̀lé o àwọn ti lajú nìsín káwọn wà á fi kìtàbù àsún nálẹ̀ yìí. ìgbà tí ànábì sọ̀rọ̀ bá àlùsọ́lá sọ fún wa olùtẹ́wọ́ tó fi kò máa ti tẹ̀lé sẹ́tọ̀ bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ lò báyìí kìtàbù ọ̀gbọ́n àdìwọ̀sùn mo ti fi ìtẹ́tẹ́ sílẹ̀ fún yín ètò ti bá wọ́n ti yí padà lórí ẹ̀ wọ́n pe ẹ̀yin ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn Islam pé ẹgbẹ́ ẹ̀sìn Islam yìí lórí pé kí lolúwa sọ kí lálẹ́ fi sọ ní ìbámu pẹ̀lú báwọn sàhábà ti ṣe gbọ́ yìí torí pé kò bá jẹ́ ìbámu pẹ̀lú báwọn sàhábà ti gbọ́ yìí àti ìdílé wọ̀lù àti ètò lè wọ̀lù nǹkan méjèèjì àbùkù ni sẹ́mi ọ̀bá ti lẹ́ni tí mo ń wò kọ́ńtì kò sí tàbí ṣùgbọ́n mo lè ti tí mo ń kàbọ̀ yìí láti látàrí pé mo tẹ́ kòtò ìdúró tó gba dandan ni wọ́n pè lẹ́sìn olùwẹ̀lẹ́dà kò fi gbogbo wa mọ̀ àgbọ̀yé tó pé nínú ẹ̀sìn wa abẹ́ ọgbà àti ọ̀sẹ̀ kò fi ta wa lọ́rẹ̀ àwọn ọ̀sẹ̀ táwọn bọ́ táwọn rí lò látàrí wíkẹ́ ó yé wa olùwàmọ́pàá yàtà ìdá àwọn ìta ń bọ́ tó yé wa táwọn òkú tọ́ bóòlù àkùnṣe láti tẹ̀lé ìtọ́jẹ́ pípa olùwàkóso rọrùn fún wa láti pàṣẹ gbogbo ẹ̀sìn náà táwọn àṣì olùwàdàkùn má pọ̀ sí ìṣèwà lọ́wọ́ ṣé wá lọ́kàn nínú ẹni tí ó ṣàṣeyege tí ó wà lìjẹ́nà olùwàdàkùn má ti wá lẹ́ni tí wọ́n máa pé tọ́ọ̀rá lìjẹ́nà má ti ti wá bẹ́ẹ̀ olùwàkóso wa lọ́mọ lìjẹ́nà olùwàdàkùn akọ́ àgbàdo àgbogbo anípọ̀pọ̀ àti ní gbangba iṣẹ́ ìṣe kálukú wa olùwàkọ́ bá àkàlùbáràkà ẹni tó ti rí sínú wa olùwàkọ́ àwọn sẹ́yìn ẹni tó jẹ́ pọ́n gbìyànjú olùwà kó gbọ́ wọn tí wọ́n náà sókè olùwà ẹlẹ́dàá kọ́mọ dáadáa kò kájà wa àfojúsùn kálukú wa dáadáa kò sẹ́ni kẹ́tí òní kankan tí wọ́n á lọ́dọ̀ ọ̀la ní dáadáa olùwà gbọ́ bùkátà wa fún àníràn bùkátà wa dáyé kó fún wa bùkátà wa dẹ̀ òkè yàmà kó gbọ́ fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك